lẹ́yìn tí o tún fi àánú rẹ̀ dá padà sí ìjòkó ayé ní èní ọjọ́ kẹwàá nínú oṣù ṣàrọ̀ ẹgbẹ̀rún ọdún kan ẹgbẹ̀rún ọdún mẹ́rin ti mẹ́tàdínní ogójì ìjọba ṣọláńṣe salamu alaykum wa rahmatullahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. ọ̀ọ́ni ìtẹ̀síwájú nù kìtàbí àdáadáa mufadi ti eh, imam al-bukhari rahimahullah eléyìí tí a ń kà fún wa. Um, bí ti abọ́rọ̀ a rí pé àwọn nǹkan tí a ń yanjú rẹ̀ nínú tírà yìí òun ni wọn tó ní í ṣe pẹ̀lú àwọn ìwà wa lẹ́yìn tá a bá ti dá ní àdìsọ́kàn a dá níjọsìn tó tún kún ìwà ìwà bíburú kan nínú wà tó ti pọ́ wọ́pọ̀ láàrin àwọn èèyàn òun náà ní ìwà òdìyàn òun ni a fẹ́ nípa rẹ̀ ní èyí ìlágbájá sẹ̀mí mi àti òní kíra ọmọ òun ni a fẹ́ sọ nípa láburú tọ́wà ń bẹ̀ fún wa lẹ́nu. ojú ọ̀nà ẹni ọ̀nà àbáwọlé wa lẹ́nu òun náà ni báàbùn hijratu rajul ojú ọ̀nà ọgọ́rùn-ún kan àti mẹ́rìndínní àádọ́rùn-ún one eighty eight òun ni a bẹ̀ wọlé lẹ́nu. ojú ọ̀nà tí sọ nípa ìmọ̀ ayẹ́ náà. حدثنا عبد الله بن صالح قال حدثني الليث قال حدثني عبد الرحمن بن خالد عن ابن شهاب عن عبد بن الحارث بن بطيل وابن اخي عائشه بامها ان عائشه رضي الله عنها حدثت ان عبد الله عبد الله بن الزبير قال في بائع او عطاء اعطته عائشه náà wọ́n ní hadathani abdullahi ibn salih hadith yẹn wá ń jẹ́ hadith ọgọ́rùn-ún mẹ́ta àti mẹ́tàdínní ọgọ́rùn-ún three ninety seven wọ́n ní abdullahi ibn salih hadathana ọba wa sọ̀rọ̀ ó ní pé hadathani layth layth sọ fún mi layth náà wá sọ pé abdulrahman ibn khalid sọ fún mi wá látọ̀dọ̀ ibn shihab ibn shihab náà lọ́wọ́ látọ̀dọ̀ awf. Harith ibn Tufail Harith ibn Tufail yìí àbí Awf ibn Harith ibn Tufail yìí ọjọ́ ọmọ arákùnrin Aisha radiyallahu ta'ala anha li ummiha tó ti pé ìyá lọ pa wọn kọ kí lọ́rọ̀ náà wọ́n ní Aisha radiyallahu ta'ala anha huddithat àwọn kan lọ sọ fún ìyá ńlá wa Aisha wípé Abdullahi ibn Zubair qala fi bay'in àwọn àtọ́ in àtọ́ tí ó àìsàn wọ́n ní Abdullahi ibn Zubair ọ sọ ọ̀rọ̀ òsì àbí ọ̀rọ̀ àìnífẹ̀ẹ́sí títà kan àbọ̀ rẹ̀ kan tí àìsàn ti ọ̀tọ̀wọ̀ rẹ̀ jáde abdullahi ibn zubair wa bẹnu àtẹ́lu ọ̀rẹ́ yẹn kíkẹ ọ̀rẹ́ tọta yìí kò mú o àbí ohun tó kà yìí kò mú o ọbẹ̀ nu àtẹ́lù náà. ìhun tí Abdullahi ibn Zubairu sọ nìyẹn wọ́n ní kí nípa ọrẹ tí ń ta yẹn o àyẹ̀bẹ̀dẹ̀ tiẹ̀ kọ́ màá gbẹ́sẹ̀ lé dúkìá rẹ̀ ajá sí fẹ́ ya bùtù lónìí yẹn tó ń pè ní nínú mini aduwa bilfik òun náà ní kí ẹnìkan kó kọ́kọ́ dà òponú afọ́fúngbẹ́mu ni àwọn àlejò àgbẹ̀dà ni ọ̀wá òtò olóni ní máa ń báṣubàṣu. kíjọba wa gbẹ́sẹ̀ lé owó ẹ̀ ń tàbáwọn alákòóso tí wọ́n gbẹ́sẹ̀ lé dúkìá yẹn lẹ́yìn pé bàbá fẹ́ jẹ ráìsì wọ́n á tẹ̀ fún lówó ńnà òun lọ́dẹ̀ lówó yẹn o bàbá fẹ́ wọ bàtà wọ́n á tẹ̀ fún lówó ńbẹ tí bàbá fẹ́ ra aṣọ wọ́n á tẹ̀ fún lówó ńbẹ kódà tó bá fẹ́ fún ìyàwó nìkan wọ́n á tẹ̀ fún lówó tó fún ìyàwó torí pé bùdù lónìí. irú gbólóhùn yẹn wá ní Abdullahi ibn Zubair radiyallahu ta'ala anhum ilé ọsọ ọlọ́sọ yìí pé wàláhì ọfọlọ́n búra làtàntàhì yá nà àyíṣà kí àyíṣà yà síwọ́ níbi ọ̀rẹ́ yẹn yẹn nípa ọ̀rẹ́ yẹn ti pọ̀ jù nìyẹn. àwọn olè àjọrọ̀ nà alẹ́ ìhà àbí kì í sì gbẹ́sẹ̀ lé dúkìá rẹ̀ débi pé tí máa ń dìdì ní sẹ́ máa fún bẹ́ẹ̀ owó ìdán nẹ́ẹ̀tà yẹn ti pọ̀ jù. náà. ìyá wa ń ṣàwa ni ṣé ẹ̀yin tẹ́ wá sọ̀rọ̀ yìí fún mi sọ́dájú pé àdùlá ìbùnú zùbẹ́rù ló ti sọ náà wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn ọ̀parọ́ mọ́. وهو لله نذر ألا أكلم lérí nìyẹn ìyàwó àyíṣà ní tọrọ bá wá rí bẹ́ẹ̀ èmi náà wá fọlọ́run búra mo ṣépè mò ń ṣèlérí o lórí ohun tẹ́ni àdúrà ìwé nùtún bẹ́ẹ̀ rúsọ yẹn èmi àti ẹ̀yìn ní bá sọ̀rọ̀ wọn láéláé èmi lọ sọ bẹ́ẹ̀ sí ní ní bá sọ̀rọ̀ wọn láéláé náà. ọ̀dẹ́sùn àbùnú ìbáraẹni ìmọ̀ àjèrí náà ìjọrọ tó ha ìdíyà tó afáwọn àdúrà wọ́n wá lọ bá pípọ̀ nínú àwọn alimuhajirin àwọn tí wọ́n lọ́lá nínú àwọn sàábì ànábì tí wọ́n jẹ́ ní àkọ́kọ́ wọ́n lọ bá wọn. wípé ìyáwó àyìnṣẹ́ ò kí àwọn ọmọ ládùúgbò yìí wọn sọ̀rọ̀ sáwọn wọn. ẹ bá ń bẹ wọn kí ló dé tọ. kọ́kọ́rọ̀ wọn lọ́ọ̀yì láàrúṣà fi àǹtí ìyá àbẹ̀rẹ̀ àbàdà. ni àníṣẹ́ mi ní gba ìpẹ́ nìkan kan nípa ọ̀rọ̀ àtúnláì Ọ̀yà. Àti wípé ìlérí mi tí mo lérí yẹn mi ní tún palẹ̀ fẹ́ lérí bẹ́ẹ̀ mọ́. A ní ìní bá sọ̀rọ̀ ni kì í ṣe kí mo mú lérí. Náà. Náà ọ̀yà. Tọ́ nbàtọ́ wa di yí pé odi yìí pọ̀ tí àwa ń sàkà láwọn ọgbà náà ni Abdullahi ibn Zubair radiyallahu ta'ala an ọwọ́ abá alimisiwaru sọ̀rọ̀ bẹ́ẹ̀ni maharana àti Abdulrahman bọ́ni al-Aswad bọ́ni abdiyagus àwọn méjèèjì nínú Bani Zahra ni wọ́n mọ̀lẹ́bí tọ́lá kan lé ni wọ́n ọba wọn sọ̀rọ̀ pé mo máa fọlọ́ ń méjèèjì ọlọ́run mo fi ń bẹ̀ yín o ilẹ̀ àdìkálìtùmẹ́ẹ̀nì àlà àyíṣà mo ń bẹ̀ yín ní títí mo fẹ́ kẹ́ ẹ mú mi wọlé tọ̀yàwó àyíṣà wọ́n yìí pé tẹ́ bá ti wọlé báyìí ẹjẹ́ mi ní àtàjọ wọlé lọ́dọ̀ wọn ká lọ bá wọn ó dìbò látijọ́ yìí ọ̀yà. torí pé kò yẹ kí ìyàwó àyíṣà kó lérí kóun máa já ìfẹ́ láàrin èmi àti ẹ̀mọ́lẹ́bíjọ ni wá wá ní kí mi mọ́ bò ó. ايوه فاقبل به المسوار وابو الرحمن مشتملين عليه بارديتهما بارديتهما حتى استأذن على عائشة فقال السلام على النبي ورحمة الله وبركاته أن يدخل فقال فقال فأقبل به المسور مسور أتى Abdulrahman àwọn méjèèjì wá وامو abdullahi zubairu bunu zubairu wọ́n mú wọlé wọn mọ́ṣítẹ̀mílẹ́yìn ní àlẹ́yìí bí àrídìyá sí ìmẹ̀ ẹ mọ bí wọ́n ti so máa sọ wọn yẹn ni wọ́n lọ sọ wọn so máa sọ gbàgẹ́rẹ́ wọn hàtà sàgànà àlà àìsà táwọn méjèèjì àwọn méjèèjì yẹn làwọn wá ń gbà yọ̀ǹda pé ṣé ká o. ọ̀kọ́lá musa méjèèjì ọ̀sán ni pé asalaamu aleyki wa rahmatulahi wa barakatu musalaamu ti àwa ayin anadi kòlùsí àwọlé o. ọ̀kọ́lá ti àyìnṣà ìkúlù. ìyàwó àyìnṣà wa sọ pé ẹ wọlé kẹ ẹ wọlé ẹ wọlé. kúlùnà yà ọmọlẹ mọ̀mìnì wọn wá ní ìyá gbogbo onígbàgbọ́ òdodo tí gbogbo wa ní ká wọlé o. omi má di jàmbá ṣé gbogbo wa ni ká wọlé ìyá òsì mọ iye ẹni tí tí ń bọ̀ pé wọ́n ti sọ ẹnìkan mọ́ etí agbádá wọn ṣé gbogbo wa ni ká wọlé màmá níbẹ̀ ni àní gbogbo yín ni ẹ wọlé. níbi tọ́lọ̀ ọba tó ti lágbára nìyẹn ìyàwó àyíṣà rọ́jì aláwọ̀tẹ́lẹ̀ àǹtà pẹ̀lú bínú yẹn ṣe ń bí wọn wọn ò tiẹ̀ kúkú mọ̀ yìí pé Abdullahi ibùdó Zubairu wà nínú àwọn tó bẹ́ wọlé yẹn ọparí àwọn wọlé náà báyìí ìbùnú zubairu ńkọ òun náà wọlé fi hijab ọwọ́ nù hijab tọrọ láǹfààní àti ríyàwó because ó lè rí wọn mọ̀lẹ́bí jọ ni wọn mọ̀kọ́ máa ń tiẹ̀ ní asma lóbi bàbá kan náà lóbi asma àti kíni ọ àti àyíṣà ọmọdé asma bí òun ni kíni ọ Abdullah ọwọlé báyìí tó wọlé pẹ̀lú wọn báyìí bó ti lọ wọlé ti yà wá nìyẹn wọn ni bó ti sọmọ yà wá lọ́rùn nìyẹn ọ̀tọ́ fi kọ́ yóò náà ṣídùú ha àyẹ̀wò kì í wọ́n rẹ̀ kó lè so mọ́ ó dì mọ́ yà wá lọ́rùn wọ́n wá bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀ ní sunkún ní bẹ́ẹ̀ ní sunkún ọ̀yà. tọ́ àwọn àfáà méjèèjì tí wọ́n lọ́wọ́ bá bẹ̀bẹ̀ náà àwọn náà bá tún bẹ̀rẹ̀ sí ní bẹ ìyá wa àyíṣà eke àní bá a sọ̀rọ̀ màmá ẹ dákun dábọ̀ ẹ fi èdè nu ẹ má bínú mọ́ ẹ bá àbúrò yín sọ̀rọ̀ ẹ bá a sọ̀rọ̀ ẹ bá a sọ̀rọ̀ ọ̀kọ́ bíi latimid eke yá bá a sọ̀rọ̀ ní ọkọ̀ sagbá. أيا فيقولان قد علمت قد علمت أن النبي صلى الله عليه وسلم نهى عما قد علمت من الهجرة wọ́n ní ìyá wa a lè kọ́ yín kí wọ́n àfa àlẹ́ jẹ́ fún wa ẹ wọ́n sùlùmù tí wọ́n ń lò kọ́rọ̀ ìyá wa yìí ni kí wọ́n àfa àgbà ẹ bá tún jẹ́ àfa kìí tún wẹ́wẹ́wẹ́ àfa ńlá fún wa ìyá nínú ohun tẹ́ ti mọ̀ màmá òun ni bó ti ṣe ọba ti kọ̀ àmọ́ kọ́dé àìlèmú ti nù kẹ́tẹ́yìn náà ti mọ̀ tẹ́lẹ̀ wọ́n mà ní a máa yẹn di àbí màmá ẹ má gbàgbé. màmá ṣebí nù kẹta àjọ kọlọ́dà lẹ́bẹ̀ẹ́ yìí ṣe túmọ̀ jù wa lọ torí àwọn oúnjẹ ọlọ́run lẹ́yìn. ṣé kèsì pé mo dáná sọ sọ́lá ti kọ́ wa ni wípé ọ̀sẹ̀ tó fún yẹn kọ́ yẹn ọmọ ọ̀yá rẹ̀ lódì ìyẹn tó jẹ́ mùsùlùmí kọ́ yẹn ọmọ ọ̀yá rẹ̀ lódì ni ohun tí ó lè níjọ́ mẹ́ta. قال ولما أفقدوا تذكير وتحريج وصفت تذكير تذكرهم وتبكي وتقول wọ́n ní ìgbà tó aṣàrò tẹ̀lé yàní àtẹ̀kíọ̀ ìgbà tó wọ́n bẹ̀rẹ̀ sí ní rìn ìyá wa tí wọ́n ń rìn ìyá wa létí onírìnrìn àwọn ọ̀rọ̀ tá nẹ́bì ti sọ nípa òdì wọ́n tàríj wọ́n sì fẹ́ máa jẹ́ òye ìyá wa yé pé ah, ẹ̀sẹ̀ màá ní ọ̀jẹ̀ tá síwọ̀ tó fi kọ́ ti sọ̀dà kírò hùm um, wọ́tẹ́wù ìyá náà wà ara wọn náà létí kí ha ha ẹ̀bẹ̀ Abdullahi ibùdó sùbẹ́rù tẹ ní gbà yín léwu bí ìyá náà ṣe tún bọ ẹkún nìyẹn. ìyá ni mo ti lérí ni ìlérí yìí ó yẹ sí ìṣèlérí pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ìlérí tó lé nìyí. فلم يزال بها حتى يزالوا يزال يزال بها حتى قدمت بن الزبير wọ́n wá ń sàn dá yàrá mu wọ́n sàn sórí sí fún yàrá ṣé ìyá ẹ máa yẹn di ẹkẹ́ mi kò ń bẹ̀ ẹ dákun dábọ̀ ẹ̀ fi yèdè nù àwọn títí tí a fi padà bá ọ̀sẹ̀ láì fún oṣù bẹ́ẹ̀ sọ̀rọ̀. wọ́n máa dákọ̀ mo dẹ́bìrì pélé rí yẹn lágbára ni wọ́n sọ pé táwọn bèbè bá a sọ̀rọ̀ báyìí odidi ràkúnmí ogójì làwọn ò fi tẹ́rẹ̀.

lórí pé mo ní ní balagbáyé sọ̀rọ̀ máa fẹ́ padà bá sọ̀rọ̀ mo wá sẹ́rú dọ́mọ ogójì rẹ̀ ọmọ kẹ́hánẹ́. tó ó ní ìyàwó tún àwọn arìnrìn ti fi á bá sì ti bínú tó bẹ́ẹ̀ yẹn o bá ti bínú o gbogbo bí wọ́n ti sọ ẹrú ogójì di ọmọ yẹn tí wọ́n bá dín mẹ́jọ báyìí wọ́n tún máa sùn wọ́n wá sùn kó títí fà subhanallah wọn á sunkún títí fa ìborí wọn pátá yóò sì rẹgbẹdẹ fún kí ni ọ omi jẹ òjò ewo lòdì òdì ọ̀dà o gbọ̀ngàn ọ̀dà ẹnìkan wò sùsùn jọ̀gàn ní ẹgbọ́ àbá tí àwọn àbá ni ọ̀dà wọn fi fẹ́ràn ẹ̀sìn wọn ni àwọn lè máa yànyàn lódì wọn wọn máa fi wá sí wọn àfọ́dì ọ̀dà ẹlẹ́yìn ni ọgbà àbá inú rẹ̀ lé ju bí inú kóńdó kóńdó wò ó ọlẹ́ni ọdún kẹta ni tóun ò sí kí òun ò sí ní kí. ìkànnì yìí o ẹ̀wò lórí pé yàtọ̀ ti ṣèlérí ẹlòmí ò ṣèlérí ọkàn lóun ò ní kí lásán náà ẹ kó ṣèlérí pé tí wọ́n fi ṣe báyìí kò lérí bẹ́ẹ̀ kò ṣe wà láì kankan ọkàn lóun ò ní sí náà àní inú òun le ẹlòmí inú ẹ̀ lé títí fa ọkọ ni yóò sì máa yẹ̀yẹ̀ wo rẹ̀ ló ti nu lóòótọ́ kéèyàn yẹn obìnrin ló dì ṣáà ń tọ́tọ̀ nẹ̀ lọ́kàn gbọ́dọ̀ lọ sí. ẹ mọ̀ yìí kí àyà sọ wípé wọ́n láti tọkọ fún ẹnu tó sàkón sáyìn tó hó. àwọn obìnrin tẹ́ ẹ bá ń páyà pé wọ́n fẹ́ jáde kó nù tẹ̀ láṣẹ yín ẹ ṣe wá sí fún wọn. ẹ bá ṣe wá sí fún ọ tí wọ́n gbọ́. wá jòrò òun ná ìlmọ̀dọ́ ọjà ẹ̀yìn wọn ló dì nínú kíni ló di ibùsùn wọn ẹ bá sùn síbi kan náà ó fi hàn kó dì wà nù sẹ̀ríà kí mọ́lọ́lá yìí ó ní àlàyé nínú hadith muawiya ibn al-kushairi àbí muawiya al-kushairi ibn haida al-kushairi hadith yẹn tó ń sọ báyìí pé wala tahjur illa fil bayt tọ́ba tẹ wá yún obìnrin rẹ lódì ọ̀gbọ́dọ̀ kọjá ilé odi yẹn náà sì níyì tọ́ba ti tó jọ́kè ní jọ́kèjì kò tètè yí padà kó pé sáàkè ah, sí bíà tẹ́bi wọn wá fura pé kẹ́hìn bí àtijọ́ máa ń gbà ní ọmọ kẹ́kẹ́ àlọ́ ọ̀dá ṣébi ṣe máa ń ọtẹlẹ ni ẹtún ọ̀rọ̀ yẹn yanjú bala ẹẹri obìnrin mi náà a máa ọkọ ẹ lódì àwọn mi náà wọn lọ rẹ àwọn mi wọn ni mùsùlùmí jọ la wọn ìdí àwọn àyíká ṣèlú tó ń tún lérí ẹ̀wù tó ń fi tẹ́ràn ẹ̀ lérí lórí kí ni sọ̀rọ̀ sí yẹn mọ́ wọ́n ti padà sọ̀rọ̀ sí ẹ̀wù tẹ́ràn ẹ̀ bó ṣe lágbára gbogbo àwọn ẹni tí àwọn náà bá ní lókun láàrin wa ẹ̀kẹ́ká ṣàtúnṣe rẹ̀ tí a bá wọ hadith yẹn nínú àgbáyé tá a máa bá ń bẹ̀ òun ni pé wọ́n máa yé wọn ayé pé àtẹ̀dẹ́ àbọ̀ kí kéèyàn kẹ́yìn dára ẹni àti kí ajáko lọ́dọ̀ ara ká máa yẹra wa lódì. ọ̀sẹ̀ tọ̀ tí ọba ní jújọ́ mẹ́ta lọ ha lè ájìlì dín tọba ṣe ń torí ẹsùn. àwọn kan lo hajiru wọn á sọ pé àlè hajiru hajiru kìí ṣe hajiru tàbí lẹ́ẹ̀kan. àwọn tó ti súnà ẹ̀gbọ́ yìí kan máa ń lò ìgbà àwọn máa ti hajiru fún mọ̀tẹ́dẹ̀ mọ̀tẹ́dẹ̀ ìtọ́ba ti máa wò kó òun sinmi fún ẹ ọ̀ lè ṣe hajiru ó tún máa yọ lẹ́nu lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n tí ó sọ pé alihamudulilayi mo sinmi fún un kí ló ń yẹn lódì kúkú máa bá a sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ kankan à ẹ̀ sí para mi yìí sí kíní tẹ̀ ń ṣe yẹ ọ̀dà ọ̀wá lọ́wọ́ àyẹn lódì náà ni àwọn ọmọdé sinmi fún un wàhálà ẹ̀ pọ̀ ọbẹ̀ ti sálámọ̀ sí yẹn wàhálà ni kíní bíjà náà o lè wúlò ni wọ́n fẹ́ káyàn irú odì tó ṣẹlẹ̀ ní àwùjọ àwọn mùsùlùmí ń jèló sí àfàwà kárùn náàlì radiyallahu ta'ala anhu nígbà tó yẹ kó lọ sógun Tabuk tí ò lọ láì nídìí pàtàkì kankan kò ga lọ́dún. òjijì ọlọ́run bẹ́ẹ̀ yẹn lódì ó sì ní káwọn mùsùlùmí kọ́ ìyá òdìdá kí wọ́n máa yẹn lódì. kìnìún yẹn dẹ̀ nílàpá fáwọn akáàbù. irú òdì bẹ́ẹ̀ yẹn lọ́tọ̀nà igi mọ̀tẹ́dẹ̀ oníbídì àyẹn tẹ bá yẹn lódì báyìí ọmọ máa lápá lárẹ. ẹ mọ̀ ọ́ ẹ wọ́n ti jẹ́ àárín mọ́sálásí wọn. ìpẹ́tẹ́ fi ń ṣeré nìyẹn ni. tẹ́ ẹ bá ti fi ìpẹ́ ṣeré mọ́ èmi mọ àwọn èèyàn ń tò sọ́dọ̀ yín láago méje ìrọ̀lẹ́. àṣẹrẹ́ nìkan lọ́gbẹ́ akọ́dà ah, ìmọ̀ọ́mù gíní bẹ́ẹ̀ ni ah, ọmọ ilẹ̀ yẹ̀ wò gan. onígbà tó wọlé fún mi báyìí kẹ báyìí báyìí báyìí àfi kódà mọ̀ ń jáde bọ́ sọ́nà báyìí kẹ̀kẹ́ yín tó ní ọ̀tá mi lẹ́sẹ̀ padà tá mi lẹ́sẹ̀ náà ni. mo tẹ̀ sí òjò ẹ̀rí wa mọ́sálásí ni ẹ bá sì bá mi sọ ọ́ ọ̀dà àgbèyẹ pẹ̀ fún ẹlẹ́yà obìnrin ẹ̀ pa. ẹ̀ẹ́ pákó tó ti fẹ́lẹ́ tẹ́lẹ̀ láti fẹ́lẹ́ àti wọ́n fi dáná ẹ̀fà tí wọ́n fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ yẹn àpàdà mọ́sálásí àpàdà mọ́sálásí àpàdà mọ́sálásí náà so irú òdì yẹn ńkọ́ ó ti ṣe kí nìyẹn ó ti ṣàǹfààní sọ̀rọ̀ yẹn clear lẹ́yìn ṣùgbọ́n tí ọba ti ní wúlò ẹ̀ yóò tó hmm, kíkì rẹ̀ ìjẹgbẹ́ kò tí ẹ̀ mọ̀ fún yẹn nǹkan lábùkù yóò tún wá nẹ́ni yóò tún máa sọ ni pé bídí àlẹ́ ń ṣe tó bẹ̀rẹ̀ ó di ah fẹ́ lọ́dọ̀ àfáà yìí gẹ́gẹ́ nìyẹn irú òdì bẹ́ẹ̀ ni àfẹ́ òdì tí ọba ti ní wúlò sọ́hun ní hadithi sọ yìí pé a lè kọ ìhà òdì síyàn àtòdì àtàìní bára ẹni ṣe ìyẹn lè ṣe bẹ́ẹ̀ fún ìdíjọ́ mẹ́ta nítorí ẹ̀sìn. Al-Imam al wọ́n ní kí òǹbí yẹn ọmọ rẹ̀ lódì àbí kí ọkọ yẹn ìyàwó rẹ̀ lódì. àti wọn tí ọba wà nírò túmọ̀ nǹkan bẹ́ẹ̀ yẹn àjùzù ọ̀sẹ̀ kíyẹn kọ ìhà òdì sọmọ ọmọ tí ò kírun dédé kó kíyẹn kíyẹn má dàlú kí ló dé mi mo ń kíyẹn bẹ́ẹ̀ ni irun tó kí dédé ni kíyẹn kọ ìhà òdì béèrè kíyẹn má bẹ́ẹ̀ náà nìyàwó. láti lè fi sí ẹ̀kọ́ ìdánilẹ́kọ̀ọ́ fẹ́ nìyẹn nǹkan yẹn ń sẹ̀tọ̀ dáadáa kódà àwọn lọ lè jíjọ́ mẹ́ta lọ. sọ́ra nẹ́bí sallallahu alayhi wa sallam hajara nisa'ahu shahara ọ̀yìn àwọn ìyàwó ẹ̀ lódì fóṣù kan. táwọn kí ń gbọ́ pé twenty nine days jíjọ́ ọlọ́run rí ìsúmù. wọ́n bá ní ẹ wá. ìbọ̀sùn kan lẹ pé jíjẹ́ ọlọ́run ní máa ń jẹ́ twenty nine oṣù kan máa jẹ́ twenty nine ó ti pé náà nìyẹn ààrẹ ti gẹ̀ẹ́dì nítorí ẹ̀sìn ìyẹn lè yàn yàn lódì fúnjọ́ mẹ́ta àbí jù bẹ́ẹ̀ lọ ààrẹ ti gẹ̀ẹ́dì ọba ti pé nítorí ẹ̀sìn kẹsẹ̀gbẹ́tọ̀ rẹ̀ kẹfẹ́ bọ́ àgẹ́dì ẹ̀tọ́ rẹ̀ kẹfẹ́ bọ́ àmàlàdé òrò lásìkò yìí náà ni. wọn sábà dání kankan fún mi mọ́ má bá mi sọ̀rọ̀ kankan lórí pàmàlà pẹ́ lọ́sìn òní. jù bẹ́ẹ̀ náà lọ. ṣùgbọ́n nítorí ẹ̀sùn wọ́n lè péjọ́ mẹ́ta kó jujọ́ mẹ́ta lọ. wọ́n ní kílẹ̀ rí rẹ̀ wọ́n ní ká sọ̀sálà ọyìn àwọn ìyàwó ẹ̀ lódì fún kíni ọ. ṣùkàn orí ẹ̀sùn oríṣi ọ̀rọ̀ làwọn afáàsùn wọn ní fún palẹ̀ mọ́ gáfọ́ fún tabóòlù ọ̀rọ̀ lágbára gan lágbára gidi. sọ nípa bẹ́ẹ̀ ọ̀dẹ̀ ọ̀dà ọ̀ àtúfẹ́ yẹ abala mi wò wọn ní báàbò ìjọrọ sílẹ̀ mùsùlùmí ojú ọ̀nà tí ń sọ nípa yíyan mùsùlùmí lódì náà. حدث عن قال حدثني مالك عن ابن شهاب عن انس بن مالك ان رسول الله صلى الله عليه وسلم قال لا تباغضوا ولا تحاسدوا ولا تجادلوا وكونوا عباد عباد الله اخوانا ولا يحل لمسلم ان يهجر اخاه فوق ثلاث آه. Ọlẹ́ حدثنا اسماعيل اسماعيل ló bá a مالك pé يقول على ابن kò ibn Shihab lọ́wọ́ àtọ́dọ̀ Anas ibn Malik radiyallahu ta'ala an nígbàdájọ́ òjijì ọlọ́run sallallahu alayhi wa sallam qala òní látàbá ọdún ẹ má kóni rárá yín àdìsí ọgọ́rùn mẹ́ta àti méjì dín àwọn afáàzọ bí alihasadu méjì lọ́wọ́ ani alihasadu mahmud òun ni wọ́n ń pè ní alọ́rìbọ̀ ìmájowú irú ẹni hadith abdullahi bin mas'ud radiyallahu ta'ala anhu ní tọ́ka lọ́sọ̀ pé la hasada illa fitnatayn ẹ̀yin ò jowú kì sẹ́gàn lápè àìjowú èèyàn àfi níbi nǹkan méjì èèyàn méjì la lè jowú àlejò wú kí ni rajulu atahu Allahu mala ẹni tó lọ́n fún dúkìá ọ̀sàlábọ̀ aláìhàlẹ́kàtìhí ọlọ́run wá fún ẹnìyẹn lágbára kọ́ máa ná owó yẹn síbi ohun tí ọ̀yọ́ ọlọ́run ọba nínú àlejò owó ẹgbẹ́ ọlọ́run má gbowó ẹnìyẹn tèmi náà lówó tèmi náà máa ná bẹ́ẹ̀ ẹnì kejì lẹ́yìn tọ́lọ́run fún nímọ̀ tó wá ń lò mọ̀ yẹn lóru lọ́sàn nípa ohun tọ́lọ́run ọba nífẹ̀ẹ́ sí àga ìmọ̀lágbájá ọlọ́run má jẹ́ ọ gbàgbé mọ̀ ọlọ́run fẹ́mi náà ní mọ̀ tí ń lè máa fi sí lọ. irú eléyàn òun ni wọ́n ń pè ní alhassadu almahmud ìyẹn ni wípé owú ni ànípe lẹ́gàn. wàá mọ̀ alhassadu almazmum ìyẹn lọ́lọ́run ọba ní kànẹ́bí wà sọ ń pa rẹ̀ nùsàtúl sálàmù wa min sharri hasidin ìdá hasad ìdá nẹ́bí wà sọ ọlọ́run ọba kúrò níbi láburú ẹlẹ́gàn nígbà tí bá ń pẹ̀gàn. ẹ̀gàn yẹn ni kí yàní tàmánì ìzáàlẹ́tì ni'mati al-ghayri kí yẹn máa rẹ kẹ́ kí dẹ̀ra ti ń bẹ fẹ́ nìkan kó kú òfun. min ghayri ẹ́ àníyàn tàmánì ha kì í kọ́ sọ pé kọ́ bá kó mi ẹ̀kọ́ dọ́dọ̀ òun o ṣùgbọ́n kọ́ sá kó òfin wọn ọ̀fẹ́ kọ́ wà ń bẹ̀ kàkà kéku má jẹ ṣẹṣẹ yóò fi ṣàwádà nù kàkà bùnyẹ̀jẹ̀ máa gúnlẹ̀ ọ̀nà ń pè ní alihasad ọlọ́run ní kànáàbí wa sọ̀ ń pa ilé yẹn. irú yẹn wá nà ní sísẹ́lá ń kìlọ̀ fún wa wíwá wípé láti hasadu ẹ gbọ́dọ̀ máa pẹ̀gàn ara yín ibi ohun tí ń bẹ fún lágbájá yẹn mi ìfẹ́ kó sí fún wọn kó dàbí ní èmi ò dẹ̀ ní díẹ̀ kọ́tà dẹ̀ má sí fún kájọ rí bákanbákan ọ̀rọ̀ ẹ̀gẹ́ máa ń jáde lẹ́nu ẹlòmíì wọ́n bá wípé iná jẹ́ láì wọn á mú kan lọ fún kí gbogbo rí bákan náà ti yìí nìyẹn tí wọ́n bá wọ́n mú tí ń lọ wọ́n mú tọ̀dọ̀ tí wọ́n lọ kí láǹfààní tó rí ó ti ọ sáré bọ̀ kí lọdọ wọn gbé kí gbogbo rí bákan bákan gbólóhùn kí mùsùlùmí fún ẹ má dára yín ìwọ kóló yóò ti ẹ àkáhù dùbúrà ayọ̀ kí yẹn fèsì àrẹ ọjọ́ ìsinmi eléyìí náà kọ́ fúrọ́dá àǹfààní wọlé àti fúnra wa ń bẹ̀ kó sí wọlé àti àdábà mí ní dùbúr alukóbol dídùhó àdùbúr abẹ́ẹ̀kọ́ wọlé àti àdábà rú ẹ má kẹ́yìn dára yín wọ́n kúnnù ìbádàlọ́hì ìwánà ẹ jẹ́rọ ọlọ́run tẹ́ jọmọ̀ ọ̀rọ̀ yẹn tó wá tẹ̀síwájú òjíṣẹ́ ọlọ́run ní wàlá yahillu lil mùsùlùmí ọ̀tọ́ sí ẹni tó bá jẹ́ mùsùlùmí an yahjura akhahu fawqa thalathi layali kọ́yìn ọmọ ìyá rẹ̀ lódì ní ohun tó máa máa jujọ́ mẹ́ta lọ gbà ọ lódì nínú líle ọ̀rẹ́ tá bá ti rí i pé kọ́ wọ̀ ká díṣe wa fún ni kì kó sì ọlọ́run lọ́ọ́ bá jẹ́ ọmọ ọlọ́run lọ́ọ́ yẹ kọ́ máa bá sọ̀rọ̀ nítorí pé àlùmọ́kù ala dini khalili ọmọnìyàn máa ń wà lórí kíni o lérí ẹ̀sìn ọ̀rẹ́ rẹ ni ìgbẹ̀fàlẹ́ sọ̀rọ̀ ahadukum bá ọ̀rẹ́ méjì ni ọ̀jẹ̀ ìmọ̀ kọjí aláwọ̀ aláwọ̀ tí ọ̀wọ̀ pérépéré ó lè jẹ́ ó di

kíkì àbí àjò àjò mẹ́ta yóò di méjì àbẹ yọkẹ àtàbọ ṣùgbọ́n pé ọwọ́ àgọpọ yẹn ló dín lájò rí bẹ́ẹ̀. nígbà ọ̀rọ̀ àná àṣẹ lè kí mi àfa kí lè sì ní kí yín wọn èkó dodo là ń sọ fún yín ọkàn kòrò lára yín lánàá sàlámù àlékún ọ kò sí yọkàn. àwọn àfa ládùúró bá ti tu síra wa lójú lánàá ọwọ́ àdùn ni wọ́n ń gbé sálámù bọ̀ ẹ̀sìn ní ń jà lára yẹn àtikọ̀ da ká máa dá lòdù lè kí mi níwọ̀n àkọ́kọ́ sálámọ̀ ni. odò ah! olóríire ni ni tọ́ba kọ́kọ́ sálámọ̀ ó di olóríire nìyẹn wọ́n sọ oríire ń di ọ̀rọ̀ kọ ọjà nínú wọ́n ti kọ́ sálámọ̀. sọ nípa bẹ́ẹ̀ hadisi yìí tábà wo àgbọ́yé rẹ̀. anáfẹ́ sálámkọ̀ fáwọn mùsùlùmí á òbí bẹ́yìn náà hùn fi ghayri Allahi ta'ala. ẹ̀mí ìkórìíra ara yín nípa ohun tó yàtọ̀ sí tọ́lọ́hún. èèyàn lè hẹ́ẹ̀tì èèyàn nípa tọ́lọ́hún. òun lọ́fà nítorí pé kọ́ńdà tó tóbi nínú tàwíìdù lọ́wà àwọn ọlọ́ngbẹ̀ ní àlìmọ̀wá ẹ̀láàtú wẹ́lìmọ̀ àìdá tẹ̀tẹ̀ nínú ẹ̀sìn. kódà Islam tí ó jẹ́ kó dúró kó kó kó yí òun ni kíni ọ agbẹ́dọ̀ rí kíni àlìwà láwàlì bàrà kó gba tìyẹn nítorí tọ́lọ́ kó dẹ̀ hé tiẹ̀ nítorí kò ṣe tọ́lọ́ àwọn ẹ̀sìn ìdẹ́nẹ́ ní káfí ọ̀sọ́gbẹ́ta fẹ́ dá. لكن الإمام ابن تيمية رحمه الله تعالى àwọn ni àtìlè rẹ tó ṣe pé á ní méjèèjì lára ìyẹn kan dẹ̀ ni ó tẹ̀sí máa ní méjèèjì lára wọ́n òun náà ni ẹlẹ́sẹ̀ tó jẹ́ mùmí ní lápẹ̀rẹ̀ sẹ́wọ̀n pé kọ́ méjì la máa pè á pè ní mọ́mínú nàásù onígbàgbọ́ òdodo ni bẹ̀tẹ̀ ẹlẹ́sẹ̀ alùsùn náà ní tòótọ́ ṣùgbọ́n ká máa lọ fa ìborí omi déèyàn lẹ́tọ̀ yẹn kọ́ bọ́m̀bẹ̀ àwọn àdúgbò báyìí ibi tó ń kùn sí ti ẹ̀ nìyẹn àwọn àdúgbò omi tí ọ̀lẹ́tọ̀ sí yọ́n máa lọ bá wọn ṣeré pa ẹ̀ afá wọn àfa àrùn mọ́ rẹ̀ ọ̀rẹ́ wa fa wọn níbòrí. ọ̀pọ̀ mbẹ pálapàla ní báàgì yẹn àbí jẹkújẹ ló ń jẹ ṣùgbọ́n mùsùlùmí irú ẹni yẹn á nífẹ̀ẹ́ níwọ̀n ọba ìsìláàmù tó wà lára rẹ yẹn abẹ́tí gẹ̀ẹ́sì tààrà ti pẹ̀rú yọ̀ wọ́n ń gbogbo àwọn ẹsùn wọn pé wọn lọ bá wọn sọ yín pé wọn bá lọmọ olóhùn jalè òun ó dùn ó lè abíkínlá abẹ́ ìwọ̀n tẹ̀ ń sọ wọn bá yẹ kó yá ìyàwó ìyàwó ni ah, máa dàgbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ yá iye òbí olóbì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ àwọn máa ń ṣe bẹ́ẹ̀ láńlọ́ọ̀dù mi ní jọ̀yẹn wọ́n sàrò obì kan wá ń sọ fún wa ní. ìgbà tó ti á dì báyọ̀ ọ̀dì mo ní ẹka yà láyé ó ní a ìmọ̀wò mi tó kù sí nìyẹn ọmọ àbá ń bẹ lọ́nkọ́lọ́hún mú kú. ìtumọ̀ rẹ̀ ni pé bí àgbèrè tó kù sí ni. ó ní àjọ ààrẹ sì ti ń gbà ó ti dínkù torí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí lè fi sùn báyìí bọ́ọ̀lì ìbá ti ń parí omi ò jókòó báyìí yọ máa wọlé bóun ṣe máa ń ṣe fún òbí mẹ́rin sí wálé. ó dọ̀ níyàwó ọ̀gá òun kan lẹ́ẹ̀kì òun kan wọ́n máa ń sọ́ọ̀bù abáhùn gan-an ẹ káyà lájì. sọ irú ẹni kò mú sí ọkọ mọ́sálásí ó ń sàwọn dáadáa kọ̀ọ̀kan irú ẹni á nífẹ̀ẹ́ rẹ̀ níwọ̀n bá kíni o ìgbàgbọ́ àti dáadáa ẹ̀sìn tó wà lára ẹ̀ ṣùgbọ́n bí oní pàlàpàlà ní ìhà èdè ìpè ó pọ́sibú kó lè gbé yẹn kan adẹ̀sí máa fún nífẹ̀ẹ́ àti máa fún ní kórìíra ẹni tá a nífẹ̀ẹ́ yẹn yẹn ńlẹ́ tó ti pé ọlọ́run nìkan lọ́mọ kọ̀ ọ̀pọ̀ ẹ̀ ṣùgbọ́n ta ìta àti rí i ó dẹ̀ sì dà á fún nífẹ̀ẹ́. ẹ̀ńtà máa hé tì yẹn yẹn mo ní kẹfìrí ẹgbẹ́ ọ̀tọ́ ọlọ́run gbà ẹ̀ lórí eléyà ọ̀rọ̀ bá ẹ àwọn dáadáa bá dáadáa òsì lára kẹfìrí náà. àfàṣà máa ṣàrí kan sọ pé alkọ́ọ̀lì mi nà dín alkọ́ọ̀lì wà ń kí ẹni tí ọba lẹ́sìn táwọn yẹn bá sọ pé ń tọ̀ wọn ni tó nípò ni ẹni àbùkù ni kò nípò kan nírú àwọn olóṣèlú ní ìsìn wọn lẹ́nìkan ni wọ́n máa ń dákọ̀ kèfèrí ni ọ ẹlòmíràn fẹ́ lè kúnlẹ̀ tí wọ́n bá ti dákọ̀ rẹ̀ kèfèrí dẹ̀ ah! hmm, bàbá kìnìún kan yóò tún mìírí báyìí ah! àbá àlébì lọ́rẹ́ tì ní ẹnìkan lọ́bẹ̀ kí ó ní wọ́n àfáà lùsùn nàìjíríà òkèwé lọ́dọ̀ rẹ̀ tóbi ti jàjà gbígbóná Muhammadu báyìí ṣẹ́jú márùn-ún ni ó ah! bẹ́ẹ̀ ló fẹ́ kí o ṣe lọ pé ẹ wo ẹni tẹ́mi ó kí o lọ́dọ̀ rẹ̀ ní yóò wá dákú lọ rẹ gbẹdẹ. yóò máa sunkúnsunkún lọ́kọ̀ yóò sunkúnsunkún yóò àti máa wí mu ẹgbẹ́ yẹn. ǹgá ẹni tẹ́mi ó ti kéwù tèmi. àwọn yẹn kẹ́sì ní wọ́n bá ti dákú olóṣèlú nì báyìí olóṣèlú táwọn kẹ́ pèsè ní àwọn ìlú Ìbàdàn bẹ́ẹ̀ ni ni o wọ́n fi pèsè alọ́wọ́ mọ́sálásí ọwọ́ bàtà mọ́sálásí wọn bá ní ah ó ti bẹ̀rù apàdà sí gbólóhùn gẹ́gẹ́ la padà sí wọn àpàdà sí fún yàn ní ọ̀pá ó sì bá a náà lẹ́nìkan sọ wípé gbogbo ẹ wọn ra tẹlifóònù ẹ kíní kan kò fà òsì igbá kan ọyá ọmọ rẹ ọmọ rẹ ọjà kí wọn tọ́ka sọmọ òsì owó àdàkọ ibi táwọn yẹn tó ti ní pílẹ̀mì òṣèlú tó ń bá kí nìyẹn democracy ibú wọn tó ń bá kí orí ibú tó tún bẹ fún wọn bẹ ọ̀rọ̀ àlìwà láwà àlìbàrà àtún nìyẹn o tí wọn bá dákọ rẹ báyìí àwọn ní wọn mi rí báyìí ah! bàbá kínní kan mi ò mọ bàbá kínní wọn máa ń pè kínní kan bàbá kínní wọn tún mi rí báyìí pé ọ ah! hmm. subhanallah lẹ́yìn dáko ànábi sallallahu alaihi wasallam. so nípa bẹ́ẹ̀ ṣẹlẹ̀ àkọ fún wa láti kó kíkorinra wà láàrin wa nípa ohun tí èsì tọlọbẹ tí yẹn lè yé ti nípa tọlọ. ìbọn rẹ jọ ní ẹ ẹ gbọ́ pálapàla tó ṣẹlẹ̀ ńjọ́ mẹ́ta yìí tilẹ̀ wá ní kí n wá lọ sọ́dọ̀ ẹ̀. mo ń bínú sí ọ ṣùgbọ́n nítorí ọlọ́run. ẹ̀rí pọ́ wa nù hadithi two hundred dé wa rí wọ́n ní ahabalillah ẹni ó ní bẹ́ẹ̀ nítorí ọlọ́run kọ́kọ́ nira nítorí ọlọ́run àtọ́lillah ọkùnrin yẹn nítorí ọlọ́run mọ́ni àlìlá ọkọ̀ nítorí ọlọ́run fọ́kàndé sẹ́tì málàlì ìmáàn. ẹnìyẹn ti pé kí ni o ó ti pé gbàgbọ́ ni. sọ nípa bẹ́ẹ̀ bóyá kí ká gbàdé sí iye dáadáa pé wọ́n ní àmà kórìíra ara wa ti ìtẹ́lẹ́sẹ̀ kọ́ ọ̀daràn alùsùn náà lọ́fẹ́ bá wa lé kọjá lọ́ọ̀dún tòbìnrin lẹ́yìn aago mẹ́jọ níbi tí wọ́n ń dàtọ̀ sí wọn á yí àtàkì lórí wọn gbogbo kìnnì kan wọn bá di ah wọn àtẹ̀tọ́ sí ta ní ké wọn bá di ọ̀sán ẹ́ ẹ wá sọ́dọ̀ àbá alágbájá wọn ni ìwà mọ́ ní wọn láìkì rìn tí ń rìn yẹn láìkì rìn yẹn ní wọn bá fẹ́ yà kórìn kórìn sàn ìwọ á ní ńlọ sọ ìwúlé káàkiri wọn wọn á lọ da àtàkì lójú wọn tẹ́ lẹ́sìn àwọn yẹn bẹ̀rẹ̀ sí wíwú yìí ládùúgbò wa gẹ́gẹ́ ó sì rùn bàbí òrùngbè wúrẹ̀ òun àtẹ̀yìn náà máa ń rìnrìn fún ìgbé bẹ́ẹ̀ káàkiri. alẹ́ ti kẹ́sì sótórí ọlọ́run ni àbóse pálapàla ó tún yàtọ̀ sí yàn. ìkejì nínú àgbáyé tá a bá nù hadith yẹn. asọ́fún ayé gbàgbọ́dọ̀ kó nira ìyá bí níbi ohun tí èèbá ti tọ́lọ̀ ká má kó rìn yẹn lórí ìfẹ́ nu àwọn ẹlòmíì wọn yẹn di ọ̀rọ̀ ọjà lọ́dọ̀ àwọn ọkọ ọjà ọ̀sán owó bọ̀rọ̀ ní ìlérò bọ̀yẹ kó jó di jọ́ máa yẹ pé àìsàn ó mi dán lọ ọ̀sán báyìí ó di wàhálà àti ọlọ́run ọrùn tẹ̀mí mọ́ sí i kí lọ́wọ́ àwọn àyàn lódì ìyẹn jàǹbá rẹ̀ ọ̀dẹ̀ ti kìlọ̀ fún òun ní ọ̀gbọ́n ẹ́ ó rẹ̀ sí wàhálà nìyẹn kí ni wàhálà tiẹ̀ tó ní ó dì mọ́ ni ìkejì náà àgbáyé dábà nù hadith yẹn a máa rí níbi anahiyo anil hasan ìkọ̀ fúnni nípa ẹ̀ gan wọ̀tàmọ́ ni sharp kéèyàn máa rẹ̀ kàn án láburú pé kí àjálù ogun kó sì ṣẹlẹ̀ sí lágbájá ń sùn ẹ̀gàn náà ni ẹ wọ bí ro gbogbo bá a ti ń ṣe káàkiri ní ìta àtàwọn akẹgbẹ́ wa mi láwọn àyè mi ni wọ́n máa ń sòótọ́ ọlọ́run sòótọ́ sáà náà lẹ́nu kó jẹ́ àlè máa ṣe òdodo wọn kà máa ṣe tàwọn ní sharp hasad tọ́lá ìpọ́nìkẹ́lẹ́ òpẹ́nìkẹ́ ti dìde ló fi yọ ẹ̀yin náà lọ́dọ̀ bẹ̀ irú eléyàn ń ṣẹ̀rí àfẹ́ fún wa wọ́n gbé kí nǹkan kí wọ́n sì já lómi àti bíi kó tiẹ̀ kú àwọn kan níjọ́ kejì ìjọ tí wọ́n sọ pé bí wọ́n ta wá mọ́ ìjọ náà wọ́n ta mọ́ ọlọ́run dákun má ti jà ó fún báyìí tọ́lá rí dáadáa kankan sí eré pa ń bẹ̀rù mọ́kò sì sí dáadáa ńlẹ̀ èyí tí yòówó gbà tó bá ti pé wọ̀nyí ni ẹ̀ wá máa ka ohun tó ṣe tó àwọn ni àà ah, ah, tí wọ́n bá tẹ̀ wá sí kẹ̀kẹ́ mọ́tò bá jí léyìí náà ó yẹ kí n bọ́ lọ́hùn dáadáa ṣùgbọ́n kí làárọ̀ bí èdè ìgbẹ́ kan ṣe ọlọ́run dákúnjẹ́ apẹ́ lórí ẹ̀sìn ọlọ́run wọn ní káwọn máa ṣàdúrà ọlọ́run jẹ́ mi ogun àwa gùnbò wọn ọ̀gá ọlọ́run jẹ́ ogun nípa kíni ọ ìtẹ̀lé tọ́lọ́run ọba fáànù wọ̀tá ọlọ́run dákúnjẹ́ àwọn lórí ẹ̀sìn ọlọ́run so nípa bẹ́ẹ̀ hadithi yìí ọkọ̀ anil hasad nípa ẹ̀gàn wọ̀tàmọ́ ní sharp àti ìmọ̀-ara kan láburú yẹnni pé apá kan yẹn ọ̀pọ̀lọ̀ máa ganra wọn ẹni ọba dáa fún sọ fún pé kí tiẹ̀ má bàjẹ́ ọlọ́run jẹ́ ọ̀dà fún ọ rẹ wọ́n kọ́ wá sọ pé bíbí ń bẹ fún yẹn lóye gbogbo àwọn ẹni tí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá ti ń pẹ̀kẹ́ máa wọ àwọn ẹni tí wọ́n máa àwọn ènìyàn máa ń ga sí i wọ́n máa lo òkè sí i tòun tí ọba sí fún wọn nù dáadáa báyìí dáadáa yìí ó dùn wá dé wọ́n bá ti ń fẹ̀gẹ̀ wọn tó ẹ lọ wò dáadáa àfi tó sọ̀rọ̀ bá wà lórí láburú lókun tọ́ba wà lórí rere tọ́ba ń fẹ̀gẹ̀ rẹ̀ báyìí ihun tẹ̀ rí pẹ̀lú ẹ̀ ní dáadáa lánàá ẹ̀ rí pẹ̀lú ẹ̀ lónìí torí bẹ́ẹ̀ fẹ́rí à ń kìlọ̀ fún wa nípa ẹ̀gàn àti ká máa rẹ̀ kan láburú sẹ́lómi ìkẹta nù àgbáyé tá a máa bá nù hadith yẹn anahyọ anisẹdẹ àbò àwọn sọsẹlá ń kọ fún wa pé a gbọ́dọ̀ kẹ̀yìn dára wa ká sì má yẹn ara wa lódì nípa ọ̀rọ̀ ayé ní ohun tó máa máa jujọ mẹ́ta lọ ká má dán o bẹ́ẹ̀ tó bá jọ̀rọ̀ ẹ̀sìn ó lè jù bẹ́ẹ̀ lọ ó dì yẹn ogún dáadáa tẹ bá ti di kó dì tẹ yẹn yẹn ó dẹ̀ ti máa nípa sẹ ọkọ dì tí wọn yẹn káàbù mẹlìkì níjọ yẹn náà rọdìyàn lọ tẹlẹ ó súnmọ́ ogójì ọjọ́ abẹ́ẹ̀kọ́ ẹ bá lọ ka kìtàbù tawba nínú tíra alimami nawawi riyadu salihin ẹ kàn níbi abẹ́ kọ́ so nípa abẹ́ tó bá já lámọ̀rí ẹ̀sìn ó lè jújọ́ mẹ́ta lọ ṣùgbọ́n nítorí ayé kọ́má kọ́má jújọ́ mẹ́ta lọ ẹ̀rí wọ́n ní wọ́n mú àwọn mẹ́ta yẹn wá ọ̀rọ̀ káàbù náà ni ìyẹn káàbù àtàwọn mùrárà àwọn yòókù wọn tí wọn lọ sórí gásọ́tù tàbú kìjọ yẹn káwọn sọ̀sálá ní kàn ṣe kí ni ọ̀kan yàn wọ́n lódì nítorí pé sọ̀sálá ń páyà pé síwèé ń ṣe mùnẹ́fìkì kọ́lọ́run tó yanjú ọ̀rọ̀ wọn. àwọn afáàdé ti sọ wípé àwọn oníbídìí àgẹ̀rẹ̀ yẹn tẹ̀sí lè yàn wọ́n lódì àwọn tí wọ́n bá jẹ́ yàní àlàlùbídà àlùmọ̀gánilálọ́ àwọn oníbídìí àbúburú bídìí àti wọ́n ti pẹ́pẹ́pẹ́ èdè pé kẹ́ mú okun yẹ̀rí ayaba lásán káàkiri lásán ẹni tó ti pọ́kẹ̀dì sọ ṣéèkù dán ọlọ́run báyìí ọ̀rẹ́ wo lọ́mọ àálọ̀ bá ti mo rọ̀ bá ti òkè tí bẹ́ẹ̀ tẹ̀lé ẹni tó ń kẹ́ mú okùn yẹrẹ ayaba ó mu káàkiri kódà kò ní ìtumọ̀ sí tẹ́ ẹ bá bí gan ó lè yọ pé tàkìlédù ló fi ṣe àfa àdúgbò wọn ni máa ń mú okùn yẹrẹ ayaba káàkiri òun náà dẹ̀ fi mu lọ́wọ́ tẹ̀fẹ́ dá okùn yẹrẹ ayaba wọn àbí ẹ̀ wọn àbí àwọn olè tẹ̀sùbá àwọn okùn yẹrẹ ayaba ni sọ ó mu káàkiri ẹ sọ wọn dẹ̀ bíi pé kí ló fa okùn yẹri ayaba tó mú dání yìí ó ní bẹ́ẹ̀ ni àwọn àfa àdúgbò àwọn àfa ànílá nílá wọn máa ń rí lọ́wọ́ wọn pé kódà àléfì ni àléfì àléfì bò ó ní one thousand ń jẹ́ bẹ́ẹ̀ mo ní bẹ́ẹ̀nù rẹ̀ sọ́kẹ́ mi ṣe tẹ̀kílì dì kò ní ìtumọ̀ sí kò yé kẹ́kọ̀ọ́ mọ́ wọ́n mú kí mẹ́ẹ̀. àbáwọn nǹkan tó kẹjẹ fídíà pẹ́pẹ́pẹ́ kò sí fídíà tó jẹ́ pẹ́pẹ́pẹ́ oṣù gbọ́ tiẹ̀ ọ̀sáde kó o irú èyí tí omirin lọ sàárè ṣéwú ẹ wà pé délé ni ti dójú ẹ bẹ́ẹ̀ sẹ́rú eléyẹn ìyẹn lè ṣe hájúrò àbí àbá àlòsùn nẹ̀ ní kò ti gbàgbàgbà ní kékeré àníkà ah, máa ìdarí àwa ni ọ eléyìí ni ṣe ń ọ ọ yẹ àtàwọn tó ń gbèpè lọ síbi ìbàjẹ́ bírú àwọn fáríkù nísìn irú fáríkù àwọn yẹn ń gbèpè lọ síbi ìbàjẹ́ ọwọ́ nínú wọn lọ́ba lọ́ba sọ̀rọ̀ àwọn fáríkù tó yẹ pé wọ́n kàn máa sọ̀rọ̀ òtítọ́ lọ́wọ́ ẹlẹ́dàá ọ̀hún ni ah kíṣẹ́ ti mọ gbádùn jù kíṣẹ́ ti fáríkù ni oníkùtìpa <laughs> oníkùtìpa bó sọ gbogbo orú àwọn eléyẹn ìyá ìyá yẹn wọn lójú kí ló fẹ́ máa bá sọ gan ẹ̀jẹ̀ ń sálá ọgbẹ́ ni wọn náà rí báyẹn ń kúnlẹ̀ wọn náà ń kúnlẹ̀ ẹ̀ kí ló kọ lù ọ gan ná àkúnlẹ̀ wọn á kàgbádá tẹ̀lé káàkiri sọ̀tọ̀rí bẹ́ẹ̀ ká sọ̀ra ọ̀pọ̀lọpọ̀ ọ̀sọ́ra fáwọn nǹkan yẹn débi ibi tẹ́yìn ọlọ́ọ̀bẹ lómi láàrin wa ẹ̀rọ ọlọ́wọ́n bá bá yẹn ẹ̀ńtọ́ bá jó ní bíbíà a gbọ́dọ̀ pàtàkì rẹ a sì gbọ́dọ̀ máa káànú rẹ̀ kí ó sì ti àfojúdi méjì yẹn ló gbọ́dọ̀ wà lára wa a máa wò ó tàánú tàánú mọ́kìsẹ̀ ń dá pàtàkì wọ́n pé pípọ̀ náà àwọn sáǹfààní mímọ̀ lọ́dọ̀ wọn a máa ń bẹ lọ́hùn fún ọ kọ́lọ́hùn kó fún ọ ní ìdáyà kọ́lá mọ̀ wípé náà wà láwọn náà ń wò wá lódì torí tán bá rí wa báyìí wọ́n á tún mi rí wàláì òun inú àwọn ẹni tí a ti sàǹfààní mímọ̀ lọ́dọ̀ wọn wọ́n wà nù ọkọ̀ wọn rí mi jọ kan aláì wọ́n ti fẹ́ jáná mọ́ kìnìún lẹ́nu wọ́n ṣàtúwò. ọmọ yìí ló ti rí báyìí. bí eh, ọ̀kọ́lá kọ́ ìlú òun ọ̀kan ládùúgbò màlẹ́ ìgbà tèmi àti ẹyọ ọjọ́ òkòjọ́ kan mo sì láyà mo wá mo wá sọ fún ọmọ ní bẹ́ẹ̀ yẹn ṣe ń wò pé bó o la rí àwa náà ń wò pé a a họ ẹ̀yìn ó bá tún mi wò ó wò yẹn ti pọ̀ pé tí ò ilé ológun báyìí tí ò lọ mo ní bẹ́ẹ̀ ni sọ pé bó wa la àwọn ọmọ yìí ti rí àwa náà wò pé bó lè bàbá yìí náà ti rí. níjọ́ yẹn sì ń pè tẹ̀sán fún mi mo fi ń sọ bẹ́ẹ̀ fún jọ́ọ̀dì wọ́n ní bí ń sìn wùwá ju bí kẹ́rí bá ti rí yìí ẹ̀yìn sì ń wò káàrin ẹ̀ inú tiwa náà ti ń bàjẹ́ bẹ́ẹ̀ ti rí ọmọ tí ń họrí fún tí ń họ gbogbo ẹ̀ fún ọ sáré ń káwọ́ kò lára kéèyàn ń jẹ̀ ká ẹ̀ súlẹ̀ kẹ́lẹ́ ní tọ́ba jẹ́ mọ̀tẹ́dẹ̀. èèyàn ní fún ní ìkọ́rọ̀m èèyàn ní fún ní ẹ̀sìn yóò máa ká mi. ẹ̀rí pé yóò máa fi wọ́n fi ẹ̀yẹ. gàá ọ̀gẹ̀rẹ̀ bẹ́ẹ̀ yẹn kọ́ bẹ́ẹ̀ yẹn kọ́ bí kéèyàn máa dárò yẹn ẹwọ bí ìjọ kan tí wọn ní àfáwọn ọmọdé wọn àtọwọ jọlọ tala ni wọn kọjá lára rọhìm wọn retí ń sunkún ní sọmọ ààrẹ àfáwọn ọmọdé náà bá ń sunkún ẹni wọn bá rí wọn kí ni wọn wì wọn ni wọn jọ ń sunkún bẹ̀rù Ọlọ́run àti àfáwọn ọmọdé wọn bá wọn àṣẹ o níwọ tó wọ ni Ọlọ́run lẹ́yìn gbàtà níbi ìdílé náà ẹkún wèrè wẹrẹ wà lóṣèlú tọyẹ fọmọ àtúntún eléyìí ní Islam ẹ ọ pé ẹ á sọ pé kú papọ̀ ẹ tó sì jọra ìjọba wọn rárá so nípa bẹ́ẹ̀ ló fi jáde pé àwọn tó bá jẹ́ mùtẹ́dẹ̀ yẹn àpàjọ àhẹlẹ bí dàlẹ mọ̀kẹ́ lọ́dọ́ wọ́n fẹ́ kí yẹn ṣe ìjọra nù wọn ọ̀rẹ́ kò lọ fẹ́ máa bá wọn sí. wọn ní máa ń dùn mí fáwọn ọmọ ìyá jù tí iṣu kẹfà tún jáde tọ́jà làwọn ọ̀rẹ́ ẹ̀sìn àwọn àwọn oníbídí àbúrúkọ wípé ṣìrìkìyà tuntun bẹ lára wọn ẹ̀sìn máa lọ tó tẹ̀lé wọn ẹ̀ làwọn aṣáájú ẹ̀sìn aṣáájú wèrè wọnú ẹ̀sìn láì ṣe pé yìí ò lọ́nà kódà wọ́n lè tún lọ mú àwọn àwọn tó ń ṣe ṣìrìkìyà tí wọ́n tún lọ fi fèsì ẹni tọ́jẹ́ lẹ́sẹ̀ ìsẹ́yìn náà ni ìdímẹ́lá àti máa ń ra dáradára bẹ́ẹ̀ ni àwọn àfa àbẹ̀rẹ̀ pé ẹlòmíì ń sẹ́ bọ́nú wọ nínú àwọn àfa àbúrúkú yẹn wọ́n ń pidán o wọ́n ń ṣàgùn oògùn fẹ́ wọ́n ń sà fáwọn èèyàn wọ́n ń ṣe oògùn tàjà fáwọn èèyàn wọ́n ń ṣe sọ fáwọn èèyàn tó yẹ pé sẹ́hìn gbogbo wọn yẹn àwọn míì dẹ́sí ń gbẹ́ bọ́ nínú wọn ẹ wá ní àwọn ni wọ́n ni wọ́n mọ̀ nípa ẹ̀sìn nílùú ẹ bá tó lọ kún wọn tẹ bá fẹ́ tako ẹlẹ́sẹ̀ àwọn ẹlẹ́sẹ̀ ni wọ́n fọ́ wájú bẹ́ẹ̀ láì fi padà wíìnì àlè wíìnì láéláé ẹni títí ẹ tó burú lẹ́lọ́ mi tako ẹni títí ẹ burú jẹ fún ìlàjà àlè jẹrí abẹ́dẹ́. sotori dẹ ẹni tó bá jó nídìí ẹ kìí ṣe ní yẹn máa ń bọ̀wọ̀ ìyín bọ̀wọ̀ rẹ̀ mo fi yẹn gbé dání kò yé yẹn nìyẹn èèyàn ní bọ̀wọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan náà èèyàn máa káàánú ẹ̀ yóò tún máa ṣàdúà àánú yẹn nìyẹn ní kọ̀rọ̀ yà lọ́n dákun máa fún apájú làwà àwọn yẹn kan láti àǹfààní mímọ̀ lọ́dọ̀ wọn. lóye pé wọ́n sì wà lórí ohun tá a lẹ́ẹ̀ ti wà lórí ẹ̀rí wọn ò dẹ̀sùn fún àwọn náà sì tún rẹ̀ gan bí ká padà wá rẹ̀. àwọn náà sì máa bẹ lọ́hùn ìdáyà fún kèsì pàtó máa fi wọ́n sí ẹ̀yẹ ní àbọ̀ síwájú ìdánwò máa fi wọ́n sí ẹ̀yẹ́ gà ọ̀hún tí ó lé yín àfọ̀mídà <laughs> <laughs> kí wọn náà mọ̀ sí ọkàn yín ọ̀rọ̀ tiẹ̀ náà. nídìí kí yẹn máa rẹ́rìn ìwọ ní bàbàrà wọn ni wípé ìwọ̀n tó ń ṣe yẹn tẹ ọlọ́run ọ̀yọ́nu ó sì máa bẹ lọ́wọ́ kíkọ́ lọ́run kó fún wọn ní hìdáyà ẹ̀rí sọ bí hadith yìí ṣe rí nìyẹn lábẹ́ hajjurul muslim ìmáyẹ mùsùlùmí lódì pé kò tọ́ nípa àwọn tí ì bá sàlámọ̀ rí ẹ̀sìn kojújọ́ mẹ́ta lọ. hadithi mi ìdáwó òun ni hadithi ẹ̀yọ̀kan dín ní ọgọ́rùn-ún mẹ́rin òun ni hadathana abdullahi ibn salih. hadathana abdullahi ibn salih قال حدثني الله قال حدثني يونس عن ابن شهاب عن عطاء بن يزيد الليثي ثم جاء داعي أن أبا أيوب كان رسول الله صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم لا يحل لأحد أن يهجر قوم فوق ليالي ليال يلتقيان فيسد هذا ويسود هذا وخيرهما الذي يبدأ بالسلام. حدثنا عبد الله بن صالح عبد الله بن صالح حدثنا أبا عطرزي قني الليث أصفمي láìsùn náà ni yóò nùsùn sọ fún mi kó alátọ̀dọ̀ ibùn shihab ibùn shihab lọ́wọ́ alátọ̀dọ̀ ata bin yazid alaisi tumali jandai wọ́n ní aba ayub tọ́jẹ́ sàábẹ́ òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ó fún wọn nírò bí kò jíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam wọ́n ní la yahillu li ahadin ọ̀sẹ̀ tọ́fẹ̀yìn kan an yahjura akhahu fawqa thalath layali ọyàn ọmọ ìyá rẹ̀ ló dì nípa ohun tí èso ọ̀rọ̀ ẹ̀sìn ní ohun tó máa máa jujọ́ mẹ́ta lọ. ìyá sàkíyàn tó ipá àwọn méjèèjì dẹ́ pàdé kì í ṣe fọ́ pàdé o ẹ̀ kó pọ́síbù òkè òun òkè yín ọ̀rọ̀ kí ọ̀hún èkó ni wọ́n ti máa ń wíyàn ààrẹ ti gẹ́tì torí tó bá sọ pé ọfẹ́ kí òkè yín kó rí òkè ọ̀hún owó tí ó sì bọ́ lápò rẹ yóò ní agbára ẹni tó lọ bá lálejò kí wọn ní fún ọ lówó àlejò tí ó tó bẹ́ẹ̀. tó kò sódì èèyàn kẹ láǹfààní àti dọ́dọ̀ ara ẹni ààrẹ ti kẹ́ẹ̀dì bẹ̀ẹ̀dì àwọn eléyìí wọ́n ń pàdé yẹ́lísà kìíyàní àwọn méjèèjì ń pàdé ọ̀yọ̀ sódò hàádá eléyìí máa máa tẹ̀gbẹ́ yìí ọ̀yọ̀ sódò hàádá èyí náà máa tẹ̀gbẹ́ yìí ábùdẹ̀ fún ṣéṣe òun ní ń bọ̀ ni ẹni àyè jírí ni téèyàn bá jí láàárọ̀ tó bá rí kọ́lọ́ tó rùn sùn wọ́n bá ti káṣù bá tẹ́lẹ̀ yọ àtà iná ẹlòmíì lé ọ yọ àtún àlù aláàrẹ̀ sí i. yóò àṣẹ kásùbà mi yóò àṣẹ ìjáde yóò tọ̀ bò mí kọ́ fi má rí nínú líle ni wọ́n gbé bẹ́ẹ̀. <laughs> ọgbẹ́ nàìjíríà ni yẹ́lí tẹ̀kẹ̀yà ni àwọn méjèèjì ń ṣe kí ni wọ́n dẹ̀ fi ń pàdé ẹ dàgbẹ́ kèé ṣe mùsùlùmí o òsì tíra kẹ̀kẹ́ tó bá yẹlẹ̀ fún akékàtì ẹ̀kún mọ́ béèrè pé ṣé àwọn tó bá jà fà lè máa yẹ̀yẹ̀ lódì àbí ṣùgbọ́n àwọn ọmọ kí ó nìkan lọ̀rọ̀ tẹ́ ń sọ yìí bá rí ah gbìyànjú o ọ̀gá wa ni ń sọ̀rọ̀ yìí pé kò tọ́fẹ́ nìkankan sallallahu alaihi wasallam àníyàn jọra àká kọ́yìn ọmọ ìyá rẹ̀ lódì ọ̀hún kọ̀sẹ̀lẹ̀ àti làyáàlì ní ìwọ̀n tó máa máa ju ọjọ́ mẹ́ta lọ. yálẹ̀ ta kìíyàní àwọn méjèèjì dẹ́ fi ń gbàdé ọ̀yọ̀ sódò hẹ́ẹ́dá eléyìí ọ̀tọ̀ nàbí ọ̀yọ̀ sódò hẹ́ẹ́dá yìí ní òkú náà tọ́ba diri ọ̀kẹ́ irú hùmẹ́ èyí fi ń lóore jù alẹ́ di ìyàgùdágún bíi sàlámì ọ̀lẹ́ tó bá kọ́kọ́ sálámọ̀ ìwọ náà tá ti ya kó lálẹ́kọ̀ ẹni tẹ̀ kíra yín láti jẹjọ ó má ti péjọ mẹ́jọ báyìí tètè ya sálámọ̀ kọ́dọ́gbọ́n tọ̀ nẹ̀bẹ̀ bàbá wa lé o ẹ lọ́jọ́ láti jẹjọ kù inú rẹ̀ lé ọ̀rẹ́ rí yẹn kìkì yẹn kì torí kó dùn mọ́ yẹn lọ tọ́ra. ọ̀kẹ́ mo fẹ́ sáré lọ lo kèmí má gbàgbé àdìsí abẹ́rẹ́ ti kẹ́ tètè sí àlọ́ kí lọ kí kíákíá ẹni olóore jù náà méjèèjì alẹ́ ni ìyẹn jẹ́ ń bí sẹlẹ̀ ọ̀lẹ́ tó bá bẹ̀rẹ̀ sálámọ̀ sábàwò hadithi yẹn inú àgbáyé tá a bá ń bẹ̀ fihi haftu ala izalati lihijirat hadithi yẹn sì yẹn dúkú kòrò pé ó dì yín yẹn ká gbé kú wa anna salama yakfi fihi. tabadẹ ti otito otito òtítọ́ kò sódì mọ́ nìyẹn ọyọ kí náà sàkẹta máa ń dájọ jà sàwọn kéékèèké ṣùgbọ́n kí ẹsẹ sàwọn kéékèèké àtẹsí ni ara ti parí ìjà fáyẹn méjì ọyẹ sálámù síra yín ẹn òfurú nà sálámù yín ọyọ awọ ẹni tí ẹni káwọn sọ nípa bẹ́ẹ̀ ìyẹn jẹ́ àgbọ́yé àkọ́kọ́ àgbọ́yé kejì fíhì fadlu alladhi yatasabaku ila naqdil khilaf ọlá ń bẹ fẹ́ni tó bá gbé tó bá kọ́kọ́ ṣiṣẹ́ lórí bá àti ní rí àìgbọ́ra ẹni yéèyàn mọ́ òun lọ́lọ́lá jù wà ìṣá ìṣàkà ìfìdíl àtẹnudọ́ padà dá ọmọ ìyá padà nú ẹ̀sìn tí wọ́n sì ti fẹ́ máa jà tẹ́lẹ̀ ọlá ń bẹ fóun tó tún dáfẹ́ padà pẹ̀lú kọ́kọ́ sálámà. iná ń ṣòro àlàájì lọ́dọ̀ àwọn tí wọ́n bá lè yóò ṣòro yóò le gan-an. Ah! ẹ̀sìn yìí máa lè mí níwá kì í. òsín tọ́jọ́ ah! ẹ̀sìn máa lè o ìyé o ah! ó dé yẹn kò fi yẹn lẹ̀ kí yẹn kẹ́ máa ṣe bó bá ti wù ó kérésì kó ṣe bí ìwé rẹ̀ wá máa ṣe é máa ṣe é. حديث يقول كريم أني حدثنا موسى حدثنا موسى قال حدثني وهيب قال حدثنا سهيل عن أبيه عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا تباغضوا ولا تناقشوا وكونوا عباد الله إخوانا. آه. أنا حدثنا موسى حديث يا أبو عن موسى أوصفها ó ní hadathana wahib ó ní wahib sọ fún wa pé suhail ní ọwọ́ alátọ̀dọ̀ bàbá òun ó ní bàbá òun náà wá sọ pọ́rọ̀ yìí látọ̀dọ̀ àbí ìhòòrà lọ ti wá àbí sọ pé àní ńlọ sọ̀rọ̀ yẹn kílà nẹ́bí sọ sallallahu alaihi wasallam ó ní la tabaghadu ẹ má kórìíra ara yín níbi ohun tí èsè tọ́lọ́hùn nípa tọ́lọ́hùn yẹn lè hìtì nítorí ọlọ́hùn tá mo hé tẹ̀sùn pé nítorí ọlọ́ fífi ń bọ́ ọjà. wọ́n láta náà fasú ẹ sì má ṣe tanáfòsù. òun ni èmi ní ọ̀kọ̀ọ̀kọ́ tó lọ nǹkan yẹn ọ̀jẹ́ yọ̀kan lọ. ìwọ ń fẹ́ lómi ń fẹ́ tẹ́sìn bá yéèyàn ojú lẹ̀ mútádé sì yìí ń sọ nìyẹn. àtànàfọ́ òun ni àrọ́gùnbà tó fi ṣe wọlé ń fi àwọn wà nǹkan wọ́n á pé òun nìkan lọ́ọ́ da nìkan yẹn ànàníyà àtànàfọ́. ìgbà tí wọ́n ti ń ta àgbàdo nílẹ̀ fáwọn ológi àtẹ̀lẹ́ kan náà ẹtikẹ́tì ń bìtì lọ gbogbo ẹ̀ láàyànjú yìí lọ gbin àgbàdo yìí máa wọ̀n ọ́tà yìí tún máa sí òkè yìí tún máa ta ìrí yìí tún máa tẹ̀kọ́ ẹ̀kọ́ gbóná òun tún máa rọ̀ àgàtà náà fún. sẹ́mọ̀ pé lórí àgbàdo yẹn èèyàn márùn-ún lè ṣiṣẹ́ mbẹ́ olóyìn lè ṣiṣẹ́ mẹ́ ẹlẹ́kọ̀ọ́ gbóná lè ṣiṣẹ́ mẹ́ ẹlẹ́kọ̀ọ́ tútù lè ṣiṣẹ́ mẹ́ ó di mẹ́ta ẹlẹ́rọ náà lè ṣiṣẹ́ mẹ́ ọ̀gbẹ́ni bá lọ kó ogun mara òun nìkan àtàtà náà kù mo rò bẹ́ẹ̀ ti gbàgbọ́ yẹ tànẹ́fùsù yẹn dáadáa èsì wa mùsùlùmí kéèyàn máa sojú kòkòrò ń pa nǹkan pé èmi nìkan náà ní ń dá ní dọ́dọ̀ ẹlòmíì wọ́n sì sọ́lá ń kọ̀ fún wa ń parẹ́ wọ́n wọ fóònù àyíbáàdà aláyé ìwà ni. ẹ̀rì táwọn ẹni táwọn náà ti wọ́n ń tòkì pé ah, ah, àgbẹ̀ ah, ẹ̀ wá ti sùúrù bí táwọn náà ti ń dọ́gbọ́n ní wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀yin náà ilẹ̀ náà tún bá wa ta ògì yìí wọ́n láti máa lè wàhálà gbàdo lọ́dọ̀ yìí kódà ìkórìíra ọmọ àtẹlẹ kò tí ì yẹ rárá ẹ wo bí irú àwọn aláṣọ ní ìsìnkú lè má pẹ̀rẹ́ rẹ wa kanted ọba tó lè lọ́wọ́ tó lóun ọmọ àhún àtàwọn ọ̀pẹ tó jẹ òun nìkan náà àá alájọ ẹ ẹ fi ju eléyìí lẹ fáwa èyí lẹ fáwa á ní máa fi wájẹ wá mu lóòótọ́ kò dira wọn lọ́wọ́ ṣùgbọ́n nígbàdé ti fọ́ọ̀mù eléyìí àwọn òsì lágbára àti lè máa ṣerú èyí tẹ̀ ń ṣe nì. sọ̀rọ̀ yẹn kílẹ̀ àti wọn náà ń pè ní mọ̀nàfàkà ni. nínú àwọn sọ̀tàlá ti sọ fún àlè ọmọ yìí pé mọ́ àṣà àlékún lè fàkẹ́ lẹ́yìn ìjọ ànábì ó tó sì kọ́kọ́ sí wọn ọjọ́ náà òsìbò ẹ̀yìn àtòsí ọjọ́ tán ìjọ yóò lè tòsí ẹ kọ́kọ́ fọ́rọ̀ fún mi olóṣìdé ẹ onítẹ̀yìn náà ní ti àwọn alùsùn náà máa lówó lọ́wọ́ dáadáa gbọ̀ngàn táwọn èèyàn máa ń láwọn fi ń ṣe gbàgbà àwọn alùsùn mẹ́sìn ni mo lèmi máa fi ń sọ̀rọ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí pé ojú táwọn tó ń ṣe bídíà. nǹkan tí àwọn alùsùn náà ń lówó orí lò nínú ayé gan. ọ̀run tún bẹ fún ọ insha Allah fọlọ́hún tí wọ́n tán lórí sunna. ìmọ̀mù wọn tọ́lá sí ká àjọ sọ̀rọ̀ yẹn rí wọn táwọn rí ju ti yín gan lọ. sì tún jẹra yín yà ni kó tó kẹ pẹ̀mẹ̀pẹ̀mẹ̀ ìyá o tẹ́ jẹ lọ́hùn tẹ́ bá sí wọn. ọwọ́ ni ẹ ẹ alájẹ ó yé wa tá a jẹ ni ìyàwó ọ̀rọ̀ náà bíi ti yín ìwọ ìwọ jókòó máa ike orí òdodo yìí mo dúró ọlọ́run ó sì ẹgbẹ́ gbígbà tó àpàdà wà ní báwọn ẹni tó ń ṣe súnà tó pé ní nǹkan ayé òun kẹ náà táwọn dídí ó lè rò pa àwọn táwọn bá ń ṣe dídí àwọn àlùsùn náà dẹ́n rì ní ọrùn wọn ò dẹ̀ sí wọ súnà yẹn wọn ò sì yẹlẹ̀ wò fún yẹn wọn ò sì kó àwọn ọmọ pé ẹja lọ sakura àti ọ̀dànù fún yẹn wọn ò ní kẹ́ni kẹ̀kẹ́ ọ́ dáwò kẹ́kẹ́ wọn kẹ́ bitibiti ńbẹ gbígbà do súnmẹ ni àfáàdì dáadáa tó wà nù súnmẹ kẹdùn nìyẹn Ọlọ́run gbogbo àwọn tí wọn já lò súnmẹ Ọlọ́run dákun má jẹ́ wọn dáwọ náà àwọn tó ti ní tí wọn ti rí nǹkan tó dàtí dákun wọn ó tó o àwọn tí wọn wá ni Ọlọ́run dákun jẹ́ kí wọn ó ní káriwo ni ọ̀tọ̀ inú dáadáa ẹ̀sìn náà ní ká máa ráwọn ẹni tó ń ṣe súnmẹ dáadáa náà. nínú àbí wàá kéde ọdún wa ní ọ̀tọ̀ba ti bẹ́ẹ̀ ipa rẹ̀ ń dí ò lẹ́mi ẹ̀sìn ṣùgbọ́n ń dorí ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀sẹ̀ wọ́n béèrè ọ̀rẹ́ báyà níbi ni ọ̀rẹ́ àbí kìlọ́ fẹ́ bu ẹbu léyìí fún ẹbu léyìí fún ah ìlẹ́mi pé ń sẹ̀sì tẹ́lẹ̀ ṣùgbọ́n ń kó pọ̀ náà ló jẹ́ mmadu àníwá pé àwọn alòsùn náà ọlọ́run jẹ́ kí wọ́n lè rówó sẹ́ẹ̀sì rówó láàfin ṣe súnà àgbájú lẹ́yìn tọ́jú alòsùn náà ní fọwọ́ ẹfẹ́ bíi pé mẹ́rin ìmọ̀ràn mi fún náà ni pé kó ní fúláàtì kọ̀ọ̀kan fún wọn. ìgbà mo pé yàrá mẹ́ta wọ́n tún padà sọ di mẹ́rin bí wọ́n ti sọ di mẹ́rin mọ́ mi lọ́wọ́ náà bọ̀dá ti ń sọ̀rọ̀ lọ́wọ́ tẹ́nìkan sọ di mẹ́rin mo ní mẹ́ta mo ní yàrá kan tí ó fi yàrá kan tí ọkọ ọmọkùnrin sí yàrá kan tí ọkọ ọmọbìnrin sí wọn bá ní tọ́ba tó fẹ́ lálejò ń bọ́ tún sọ di mẹ́rin àbí. tẹ̀wọ́n tuntun nìyẹn ni ó lè mọ̀ yí pé four bedroom wọn kọ fún obìnrin kọ̀ọ̀kan téèyàn bá sì ka olówó yóò ka náírà ó dàbí wọn ti ń talẹ̀ níwàásù tẹ́lẹ̀ ó ti di mórí márùn báyìí ẹ̀hẹ́ kátó wá sọ wípé èèyàn máa tó kìíní ah, ọ̀rọ̀ ọ̀run ní ọba mú wá ẹ̀mú lọ́wọ́ bá sọ pé sẹ́yìn rọjú tó yìn lérò pé lè rí ibi tí ó kọ sí gbòòrùn gbé ẹ̀kọ́ ní wá ẹ̀mú lọ́wọ́ yóò sì dọ́gbọ́n sí ni àwọn abúmọ̀ràn àwọn bàbá ẹ̀dá àwọn jẹ́rìí síbẹ̀ yóò dọ́gbọ́n sí ni. so nípa bẹ́ẹ̀ ọlọ́run dákun pèsè fún wa o bí mo wá ti lọ ni pé alásàsàlá ni mí ìpáyọ̀ sì fún yín báyọ̀ mọ̀ yóò tó sì kò sí wọn jọ náà kò sí bò ọ̀rọ̀ ọ̀sẹ̀ ọba àbí òun mọ̀ yìí rẹ̀ ẹ̀ ẹ́ tó lò sí. ṣùgbọ́n ìwọ tẹ́rù ń bá mi lé lórí ju ń pa yín. mo ní pé kí wọ́n máa àǹtó sata lágùnmọ̀dúnìyà kí wọ́n máa tẹ àyè fún yín báyìí. fọ̀tànẹ́ fasuha kálukọ́ bàtẹ́ mi ò jọ́ ìwọ ojú mi kẹ́yìn bá parun báwọn aṣáájú yín náà ti parun. sọ̀tàná fúsù kìí ṣe wà mùsùlùmí ọba ti rí díẹ̀ rí pé mò ń sọ ókè lọ́rẹ́ ti lé kí ó náà láti ń kéwu ni wọ́n bí àwọn ọmọ kéwu pé kí ni jẹ́ zuhudu àwọn èèyàn ń sorí sí sáré tó lè sàlàyé kí ni jẹ́ zuhudu zuhudu ìráyé sá kí ni jẹ́ bẹ́ẹ̀ wọ́n bá ní wọ́n zuhudu lágbájá kí ni tó kẹ́nìkan sọ́mọ́ mali yẹn ní zohud òní fi atakọ́lùlù fi dúnìyà ọmọ ayé kékeré kílẹ̀ nìyẹn ṣe ẹ̀ tètè dáhùn ilẹ̀ ń sùn táwọn ni wọ́n dáhùn rẹ̀ ni ẹlòmíì sọ gbogbo alájọ wa lé kéwù kẹ́sì ọba kọ̀ rẹ̀ sì máa tún ṣe. wọ́n ló ní nǹkan fi bùn yẹn ó sì yọ ayọ̀ ọkàn gbogbo ẹ̀ náà ní jọ̀tún láfẹ̀rẹ̀ nísìn bí ìròyìn tí mo wí yẹn obìnrin mẹ́rin lónìí obìnrin ipò nídìí kọ́kọ́ fúláàtì mẹ́rin tí bá ti ń di mẹ́wàá kì í ṣe sódò wọn yẹn ti padà clear ni tíyẹn bá lọ́kọ̀ kan tíyẹn bá ṣe ìdéyìn ọ̀sẹ̀ ẹ̀. ọba dìgbà tí yẹn fẹ́ jáde láàárọ̀ ìyẹn ó wo wájú pé ẹ ẹ dáàmú ẹ bùn mí lọ́mọ o kí ló dé wọn bá ń tì í ni nígbà tí ń tìjà pa káàkiri jè lò. ẹ dákun ẹ bá ń tarí rẹ ní ọ tí kéèyàn wá sọ fún dráìfà yìí pé orí pásọ ọlọ́kà mọ̀ wọ̀ lónìí mi ọmọ yìí sọ́mọ bóyìí ò pé ọmọ sí ẹ̀mí sẹ́ sọ́ọ̀mọ kọ̀tọ́ ẹ̀kọ́ gbé. rí orí orí ọ̀wọ́ èyí tó ṣe déédéé aṣọ oníkọ́lọ̀ yìí ó gbé ní ọkọ̀ yìí ẹni yẹn sọ ní zoro ọ̀rọ̀ yẹn ti padà clear òun ni pé wọ́n tó nídìí kó o mú yòókù tó gbé fún ọ dáadáa. ṣùgbọ́n ṣùgbọ́n ọjẹ́ báyìí ọwọ́ àtún wà ń pọ̀ bẹ́ẹ̀ họ́ báyìí ó tún wà ń pọ̀ bẹ́ẹ̀. ilé yìí ló ti pé mẹ́rin lọ́ba tún lọ kọ́ mi ìṣẹ́dá kò kílẹ̀ rẹ́ mi ṣe chief. wàláì kò ní zuhud mo tún fi ọlọ́run ọba àlekè ọlá búra lórí ẹ̀.

àti lè yìí dafẹ́ ná ó ti tó ó ti sẹ́kùn ńgbọ́ sẹ́kùn yìí kí yẹn máa jẹ́ táwọn ẹlòmí ẹni tó ní zuhudu. òun lẹ́ẹ̀fẹ̀ ríru wọn báyìí ọdọọdún báyìí wọ́n sà máa lọ bẹ̀lẹ́ ọlọ́run ọba wòlé wọ́n tún lọ sunkún sọlọ́run díẹ̀ wọ́n lọ sunkún sọlọ́run lọ́rùn díẹ̀. gbogbo àwọn aláìní wọ́n kàn ti sí ọ́fíìsì pé ẹni tí ọ̀bá rí nẹ́tò wọ́n máa gbà. àwọn tó ní zuhudu nìyẹn ẹ̀sùn máa ṣàlàyé olówó kan kórónà oṣù tí ọba ti kú ọlọ́run kọ́ sàlẹ̀ sí dáadáa rẹ̀ ó bùn wá lówó ńgbà tá a lọ sí mọ́kà fẹ́lẹ́fẹ́lẹ́ bí èmi yìí ni wọ́n kàn gbowó sínú kẹ́yìn kan gbé sínú bágóbágì kọ́mọ́ bá ti pọ̀ tó ó sì lẹ́nu kọ̀ọ̀kan wọ́n máa fún ní five hundred five hundred riyal ó ti dé twenty thousand àbí Nàìjíríà money ẹnì kọ̀ọ̀kan náà àwọn students a sì lè tó láti yíba yìí a fẹ́ tó dé Ecobank àbí jù bẹ́ẹ̀ lọ ọmọ bá ti pọ̀ tó láyìn ẹ̀ lè tó bí mẹ́ta yọ máa hà yìí lọ tí ìbá ti gbà tí àwọn ọmọ Nàìjíríà ta gbèsè wa dé ilé gbé wa dé ta òun bá òfin ọbẹ̀ dáhùn tó ń hara lẹ àbí táwùrà ìjàgbóró orí mi ọbẹ̀ dálẹ̀ kẹ́ ẹ́ oníbẹ̀ẹ́ ni ẹ̀yà gbowó ẹ̀ lẹ ọba ọ̀hún. ìgbà tí wọn padà bẹ́ẹ̀ àwọn tí ò ní jíjà gbogbo bẹ́ẹ̀ ni wọ́n ní ìdí owó ó ọ̀dà mọ́bí ikú ó kò ní five hundred ó di kí ó di hundred. àwọn èèyàn kan nìyẹn ẹ̀rí kan náà fún wa ó ní ṣọ́ọ̀bù ń ta bí àwọn bọ́ọ̀bù gàngàn àtàwọn kìíní sọ́kẹ́tì hàn wọ́n tẹ̀ ní kí àwọn akẹ́kọ̀ọ́ ká máa wọlé ká máa gba kọ̀mọ́ bá pọ̀ ọmọ bá ti pọ̀ tó ṣọ́ọ̀bù rẹ̀ ojú ṣọ́ọ̀bù nì náà lọ. ó ti wò àkọ́kọ́ ní gbogbo nǹkan táwọn oníbùkátà àwọn ti rí ilé ti wà ọkọ̀ ti wà ẹnu ìjẹ́ wa ní òdì èrè ní tún pọ̀ nbẹ̀ àwọn èyí tó kù yìí kí la fẹ́ máa fìyàn ṣe. kí la fi ṣe. wọ́n bá ń kó dáadáa wọ́n ń kó dáadáa. torí bẹ́ẹ̀ àwọn sọ́lá ní àti kórìíra ni tànẹ́fùsù lọ́ máa fún wa ṣèké à táwa bẹ̀rẹ̀ sí fún bẹ́ẹ̀ táwa ń fún bẹ́ẹ̀ yóò máa dolówó ní ìní sẹ́kọ̀ wá dáa kó dì í. lóye tẹ́ rí lómi pẹ̀lú àwọn èèyàn tó ní lára láàrin wa báyìí bó sì ṣe wà lólùsì látijọ́ ìmọ̀ ẹ̀ wà torí wọn ò ní fún ní ohun tí ó fi súnmọ́ wọn débi pé yóò tẹ̀ jọ́ wọn. wọ́n làbí ọba kó ọmọ gẹ́ lé láwọn rẹ̀ kó wá kú hànàlá ọba fẹ́ kó wọn kálẹ̀ yẹ fẹ́rẹ́ kó gbé lùbọ́ kó gbẹ wá àtẹ̀yìn tára lé ọ̀nà àjẹ ẹ̀sùn káwọ́ sí yọ. pẹ̀lú ògùn ọlọ́run ọmọ tó wá fẹ́ pẹ̀ máa fún ní five thousand. Ah! ẹlòmí ògùn yẹn ní kẹ̀kẹ́ yẹn gbé èmi gẹ́gẹ́ tí mo tálákà lè fún nílọ pẹ̀lú èméjì kò dẹ̀ ti ní ní mi là. dáná sọ́sálá ń kìlọ̀ fún ẹgbẹ́ wọlé ẹ̀ ẹ má ṣe èmi òjò ìwọ òjò mi wọ́n nìkan lọ́sà máa wá bí ó ṣe pọ̀ sọ́dọ̀ ẹ̀ kò ní já ní sí ara wa àwọn sọ̀tàlá ti parí ẹ̀ pé wọ́n kúrò àyìnbá àdàlọ́hìn ìkùwà ẹ jẹ́ ru ọlọ́run ọba tẹ́jọ́ ọmọ ya kò sí ohun tí yẹn lè fi ṣẹlẹ̀ àfi ká má rí ohun darí yìí mi ti rí ti fi ń dọ́gbọ́n wọ́n náà máa dọ́gbọ́n ilé ọlọ́run ọba fi bùkún sí. adùn báyìí á mi ọ̀rọ̀ àwọn bá àwọn àtẹ̀síwájú bàbá bíi ọ kákan wí bí ọ̀rọ̀ ẹyọ kan tó bá jọ ti lọ nípa bá kò sí dé. abakar siddiq radiyallahu ta'ala anhu ẹ̀rì pa ní amusasala ń sọ ń parẹ́ pé nàìmọ rọjòló abubakar mọ́ndàlá èèyàn gidi tábàkiri jẹ abakiri máa ń náwó ẹ̀rí pé bí owó náà la parí ọ̀rọ̀ tí máa ń ná tó bá dojú ọ̀nà ọlọ́run ọba dé wọ́n ní tábà fẹ́ yẹlé yẹn wọ́pọ̀ gan-an ó ná títí fá ọlọ́run dẹ́ sọ̀rọ̀ ń parẹ́ náà lọ́kọ̀ hánà alákùnrin. sọ́ọ̀tù lẹ́yìn ìdá máa yẹn àyà seventeen sí twenty one àtàwọ̀bákiri ọlọ́run bá wí bẹ́ẹ̀ ọlọ́run ní wọ̀sán ìjáde náà buhari àtọkọ àtàwọ̀bákiri kò sí mẹ́rin tí ọba àwọn wọlé àgọ́ àwọn tó ọba jù lọ kò ní wọlé ọlọ́run wá ń ròyìn yẹn pé ẹ̀mí lómi o alẹ́ ni yóò ó mú ewé ó mú owó rẹ̀ wá báyìí ó dẹ̀ yọ zàkà ó ń sàfọ̀mọ́ ẹ̀. wa ma li ahadin indahu min ni'matin tujza kọ̀dẹ̀ fẹ́ nìkan ní dẹ̀ra báyìí tó fi ń wẹ̀sán. ẹ̀yìn tẹ́lẹ̀ omi bá ń bobi lówó torí pé ọ̀fẹ́ ni ọ ìfẹ́ tá a fẹ́ kíní kan dénú ó sọ mi sí ni lẹ́nu ni o. illa bitiqa'a wajhi rabbihil a'la abákìrì máa nẹ́fẹ́ ni tí ó nẹ̀ fún báyìí láti fi wọ́ ojú ọlọ́run. tọ́ga jùlọ wọlé sọ́fà yẹn rẹ̀ ọlọ́run ní kò ní pẹ́ kò ní jí abákiri ọ̀padà yọnu yóò rí ohun tí ó dùnú yóò rí dùn. alimami al-Qurtubi rahimahullah wọn ní pípọ̀ wọn ní súra yìí tí àwọn èèyàn sọ ni pé nípa nípasẹ̀ abákiri ní súra yìí sọ̀kalẹ̀ ń tòyà. ẹ dákun ipò wo lọ́wọ́ á tó yìí gan tí wọ́n bá léyìn ní àmì ẹ̀yẹ àmì ẹ̀yẹ wo ló tó yìí tọ́lọ́run gbé bá abákiri yìí. rọ́dí aláwọ̀ tàlá afọ́ abdullahi ibn abbas rọ́dí aláwọ̀ tàlá nìkúmù ó ní àwọn ọ̀sẹ̀ bọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní bilal bí wọ́n ti bilal báyìí ni afáwà bilal sọ pé ahad ahad ahad ọlọ́run ọ̀kan náà ni lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́run tó lè sọ́dọ̀ ọmọlúwàbí tọrẹ́rù níbi láàlójọ́ yìí. ọ̀kọ́ káwá sọ wáyé pé ahadu ya ahadu tó ń wí ọlọ́run ló sọ yẹn àbí yonjik yóò sì là ní o tí mo lè kó o ó tí mo bá ní sọ̀rọ̀ ohun tí ni pé kó wá kó wá mi fọ́rọ̀. owó ohun tó bá wí. ókè áhàdù tó ń wí ọ̀n sọ pé kàn ní mọ́tò ń jẹun níyà ẹ́ o ọlọ́run ló ń sọ yẹn yóò ń jíìkì yóò sì là à ń sọ sáláwá wí bẹ́ẹ̀ tán wọ́n sọ abákiri ọlọ́run délẹ̀ fi ń jẹ́ kò jù bẹ́ẹ̀ lọ eyi tẹ́ là bọ́ sàlàyé tó ń parí àlàyé wò lè fẹ́ ká máa ah, ẹ gbọ́rọ̀ mi ẹ̀yẹ rárá òjijì ọlọ́run ọ̀rọ̀ àbọ̀ kékeré tó rárá sọ náà nìyẹn pé bìláàlú wọn ń jẹ níyà nítorí tọ́lọ̀ alẹ́nba òwí délẹ̀ o ìgbé ọ̀yà wa ọmọ ó sì tówó jọ ọlọ́sọ ànábì òwí yẹn Abubakar ọkọ̀ Júdà bìláàlú wọn sì ń jẹ níyà bá sì máa sọ fáwọn tó bá àwọn kan sì ń bẹ wọ́n sì nídìí kànkan bíbà yìí o wọn ọba yẹn náà ó ti tó ẹ máa ti sọ̀rọ̀ kẹ́ńjẹ ló sáàrì tabarẹ́ tó fẹ́ segin níyẹn kọ́ ọkọ̀ tó ní jẹ́yìn ọmọ kò wòlíì káàtì wa lóhùn náà tó kọjú dáyọ̀ ó mu wa kò burú náà gbólóhùn kẹta mi sọ̀sọ̀ láǹsọ̀ nìyẹn àbákiri ti mọ ohun tí ànẹ́bí gbà lérò fáǹsọ̀rọ̀ àfàyè làwọn ọba wọlé fa akadari ti la mi zahab ọba bu góòlù owó níjẹbẹ ó buwó tẹtẹtẹgbẹ iye ọba ni ọjẹ onílò níjẹ bilalu kò ló kọ ẹrú ọba gbowó yẹn ọdọdọ wò má yí abọnù kálá tọjọ ga bilalu ọba sọ fún báyìí pé ṣé ó sì sa bilalu fún mi ó ní mẹnẹ kí ló wúlò fún kèé pa gidi wá tó lọ tó bọ̀ tẹ́lẹ̀ níta bá a fa àwọn bá kiri sí ra wọn làwọn ọ̀sẹ̀ bọ́ wá bẹ̀rẹ̀ sí sẹnu yọta yọta sábà tó sì dé ṣége ó fi lè máa lò ó ló fi rà á fọlọ́n ti sáyà kalẹ̀ ní ẹgbẹ́ pánú yín wọ́n sẹ́nìkẹ́ ọba tí ọba máa wá ẹ̀sán lọ́dún yìnyẹn kì í sábà kiri wọ́n máa lè àhàdìn àìndàbò mí ní àìmọ̀tì tó jì kò sì dẹ́ra nìkan kọ́ máa fi wẹ́sẹ̀ tọ́ba tẹ̀ ṣe é lẹ́bi ti rọ̀ á wọ́n ti yẹ̀rọ̀ bẹ̀rẹ̀ ọbẹ̀ fi ojú rẹ̀ ọlọ́run ọba ni onípẹ́ kò ní jí abákiri máa rí yọnu tí sàlùjẹ́nà tó bá wà lùjẹ́nà á rí yọnu ọlọ́run ọba bẹ̀. wọ́n lè ṣe ọlọ́run ọba tún láàmú lẹ́yìn pé wọ́n ní wọ́n mọ́ lé ahadi ní indana yadun illa wọ́kọ̀dí káfa yìí náà. ọ̀sẹ́ nìkan tó ṣe dẹ̀ra fún wa ẹgbọ́n bá nẹ́bi ti sọ̀rọ̀ yẹn àti káwa náà ti fún lẹ́sìn ẹ̀dẹ̀ra tó ṣe. Ah! ọ̀rọ̀ yẹn ò tí ì yé rárá rárá ìyẹn ni pé kọ̀sẹ́ni tó fún wa rí àwa ni ó ti padà fóun náà padà nígbà tó lágbára dé yìí nígbà láàyè sí dé yìí. mọ̀ọ́kálà àbá abákiri yàtọ̀ sí abákiri nìkan ihun tó fún wa lè rí dá padà. Ah, ọ̀rọ̀ ni òye yín rárá mi ní òkàn òjijì ọlọ́run ní kọ̀sẹ́ni kan tó ṣèdẹ̀ra kankan àmọ́ fún wa lọ́rẹ̀ kan a ti fún láàrọ̀ ẹ̀ padà òun náà ti padà gbẹ̀sán ó ti ráàrọ̀ ohun tó ṣe àbábákiri nìkan. torí àbákiri ní ìdẹ̀ra tó ṣe pípọ̀ tó ṣe pé ọlọ́run nìkan ni ó sàn lẹ́sìn rẹ̀ jọ̀ǹbí dàrú sí yàrá. òṣìṣẹ́ ọlọ́run bá tún láàmú ẹ̀ wípé kò sí owó ẹnìkan kan tó ṣe mí láǹfààní tó owó tó àbákiri ni. owó àwọn yòókù ṣe mí láǹfààní oṣù tó àbákiri àṣejù wọ̀. wọ́n mọ̀ ọ́ olùsí ọlọ́run pa wá láti pé a máa ṣe sàrà ọlọ́wọ́ abówó kan lọ́dọ̀ òun déédéé ìjọ tàbí sọ̀rọ̀ pé ẹ máa ṣe sàrà o ọlọ́run wa ní kó bó òun ah, pa ọba kiri lónìí èmi ní nkankan ṣe sàrà yìí ọkùnrin mo wá sọ báyìí pé àlìyá ní jẹ torí kìíní ìfowó mi onílànà sàrà owó sì ń bẹ lónìí màá ọba kiri lẹ lónìí gba ó ní ọlọ́run sọ bẹ́ẹ̀ ó ní fọjí ìtòbí ní sèmáàlì owó tí mo lérò pé one thousand five hundred naira mọ́jọ́ ń bẹ̀ pé ńlọ fi five hundred naira yìí àpò méjì àbọ̀ ńlọ fi sàrà lónìí rogbo ọyọ àpò méjì àbọ̀ ọlẹ́ẹ̀lẹ́ lápèjúwe tó di ó lè ju bẹ́ẹ̀ lọ mọ abukọ yìí ta lè ahàlìkì ó ló ń wá ìpọ ọmọrù kí lọ sẹ́kùn fáwọn aráalé à ó nírú one thousand five hundred mo mú wáyé five hundred ń bẹ́ńlé wàá ta abubakar ibi kú lè máa ẹ̀ǹda kú. gbọ́dọ̀ bá kiri ó lè gbogbo lé lóru wa ń bẹ̀. ọ̀kan là yá abakiri ẹ̀rí ọjọ́ òní nìkan tí umaru tún wò kó wọ́n tún ṣáájú rẹ̀ nìyẹn o. òtí ọlọ́mọba ni abakiri mọ abukọ yìí ta lè ahàlìkì. Ah, abákiri kílẹ̀ sẹ́kù fáwọn aráalé kí ni ìdẹ́rù wáyé pọ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní àbùkọ́ ọlọ́run àtòjíṣẹ́ mo fi wọ́n lẹ̀ fún. a ah, ni ọ̀bọ àjàgbé pé lá ìlàṣẹ àbẹ̀dá ọ̀dájú pé léyìí máa darẹ̀ láàmú bẹ́yẹn léyìí kò lè bá ìyá bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ fún bíi ìṣẹ́jú bíi mẹ́rin àti márùn-ún. máa fi ẹni jẹ́ kí owó ní nípa nípa ìrẹsọ̀ nínú owó. àkọwọ ọwọ torí ọmọ anáwó nípa sukùl yẹn ó sì lè jóun ní ọ̀nà ara rẹ ọwọ náà. Ariwo yẹn ariwo yẹn kọ ariwo yẹn kọ náà ẹ̀yin obìnrin ẹ bá wa sì mọ́tò tó ọbẹ̀ yẹn o náà. ọ̀wọ́ tó bá ti pé ẹ mọ̀ pé yẹn yàtọ̀ àwọn mìíràn lórí pàgbàdo àwọn fi ń pòdúsì oríṣiríṣi nǹkan wọ́n sì ní iléeṣẹ́ rẹ̀ sẹ́wọ̀n fún ẹ̀ máa gba àwọn èèyàn rẹpẹtẹ táwọn ní oṣù jẹ́ mbẹ́ ẹ̀dẹ̀ ilé yọ̀ yẹ kó ti lé yọ abájọ́ wa ṣàlàyé rẹ̀ wẹ́rẹ́ yẹn náà. àyàn lè lo lọ́fíńdà tí bá ń gbà wẹ̀ náà. ẹ̀yàn lè ṣe é déyàn bá lálọ́ náà. náà.

nígbà ẹsìn pakiní yìí di ẹ ohun tá nẹ́bí sọ ni kí ẹni tí wọ́n bá lọ yẹlẹ̀ wò lọ́dọ̀ ẹ̀ abẹ́ńtọ́ lọ yẹlẹ̀ wò lọ́dọ̀ yẹn bá ti wí ọkàn dọ́dọ̀ yẹmí wò ni ogójì ọjọ́ ọlọ́run òfin nígbà àrùn ẹ̀ tọ́ba tún nígbà gbọ́ sí ohun tí yẹmí wò sọ ó ti di kèfèrí nìyẹn kí ni wàá lẹ́yìn tẹ̀yìn yẹlẹ̀ wò gángan àti kèfèrí ti ń tààràtààrà ni ẹ dọ́kọ̀ ẹ kéèyàn wẹ́ lómìn tí ọ̀yẹ́ lẹ̀ o kọ́ máa ti lè mọ́ mu. Ah! Ah! ẹ gbìyànjú kẹ́ ẹ sọ pé kọ́ pati tí ọba ti pati ilé fún yín mọ̀ràn pé kẹ́ máa kírun lẹ́yìn rẹ̀. náà sànù kàlọ́.